الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فاللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم wa rahmatulahi wa barakatu ìdánilẹ́kọ̀ọ́ wa tóní ní òní tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù jumadal ula lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam láti Mẹ́kà wá sílùú Madina pẹ̀lú ẹgbẹ̀rún kan ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ó lé ọdún márùnlélọ́gbọ̀n eléyìí tó ṣe pé ó ṣe déédéé ọjọ́ kejì nínú oṣù kẹta ti ọdún mìládé two thousand and fourteen níbi tá a ti máa ṣe àlàyé fúnra wa nípa nǹkan kan pàtàkì nínú tí ẹ̀sìn Islam mú wá. ألا وهو الاستقامة الاستقامة أول ما ونقى شريعة وسي على يكني تمارد كيبي الإمام ابن رجب الحنبلي رحمة الله عليه فاتي سيصانين تراوى جامع العلوم والحكم وني الاستقامة هي سلوك الصراط المستقيم وهو الدين القويم من غير تعويج عنه يمنة ولا يسرى ويشمل ذلك فعل الطاعات كلها الظاهرة والباطنة وترك المنهيات كلها كذلك ونيتم أن تنقني على الاستقامة ونانكي أما توجهنا eléyìí tó là gaara eléyìí tó tọ́ òun náà sì ní ẹ̀sìn eléyìí tó ṣe wípé ó dúró ṣinṣin láì kò sí ìpẹkọrọ nínú ẹ̀ sí ọ̀tún tàbí sósì eléyìí ṣe àkójọpọ̀ ọ̀kárí gbogbo títẹ̀lé ti ọlọ́run ọba wa ní kọ̀kọ̀ àti ní gbangba ó sì tún kárí gbogbo jíjìnà sí ti ọlọ́run ọba wa tó ṣe léèwọ̀ eléyìí ni wọ́n ń pè ní al-istiqama al-imam ibn hajar nínú fathil bari àwọn ní al-istiqamatu kinayatun an at-tamassuk bi amri allahi ta'ala fi'lan wa tarka wọ́n ní tá à pè ní al èdè kání tó ṣe pé ó túmọ̀ sí dídì àṣẹ ọlọ́run mú nítorí ká ṣe ká máa ṣe èyí tó ní ká pati ká jìnnà sí wọn lélẹyìn ni wọn ń pè ní al-istiqama al-imam al-jurjani rahmatulahi alayhi nínú tírà àwọn at-ta'rifat wọn ni al-istiqamatu fi ahli al wọn ni nínú èdè àwọn olùmọ̀ ohun tí wọn ń pè ní al-istiqama náà ni al-wafa'u bil-'uhud bil pípé àwọn àdéhùn kullaha gbogbo àdéhùn tó a bá ṣe ká pé wa mulazamatu tariqil mustaqim pé yóò sì dúró ṣinṣin nípa títọ́ ojú ọ̀nà tó lágara liri'ayati haddi tawassuti fi kullil umur pẹ̀lú ṣíṣe àkíyèsí wípé èèyàn máa ṣe àṣejù èèyàn sì máa ṣàṣe ètò èèyàn dúró dọ́gba nínú gbogbo tí bá fẹ́ ṣe mina ta'ami bọ́yọ̀ ń jẹ jíjẹ ni o wọ́n ṣọ́rọ̀bì àbí nǹkan mímu ni wọ́n lọ́bùsì àbẹ́wùtà fẹ́ wọ̀ wọ́n fi kúnlẹ̀ amúrin dín yín wọ́n dúnìyàwó gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú tẹ̀sìn àbí tilé ayé kéèyàn jẹ́ni tó dúró dọ́gba nínú rẹ̀ fadhalika huwa at-tariqul mustaqim wọ́n lé léyìí ní ojú ọ̀nà eléyìí tó làgàrà. al-imam al-Mawardi nínú tafsiri wọn àwọn sàlàyé fún wa nígbà tí wọ́n débi ọ̀rọ̀ Ọlọ́run ọba wa ètò wa nínú Suratu Fussilat wípé innal ladhina ittaqaw innal ladhina. إن الذين قالوا ربنا الله ثم استقاموا دجاجوا أو أن تسكوا سيف ربنا الله allahu ni olúwa tiwa o thumma istaqamu lẹ́yìn náà tí wọ́n wá dúró dọ́gba ayé àti ọgbọ̀n nínú suratu Fussilat ní ìgbà tí imam al-Mawardi tó ṣe tafsir débẹ̀ wa bil munasaba al-imam al-Mawardi olùmọ̀ àgbà kan ni o nínú àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam ó sì jẹ́ àgbà kan pàtàkì nínú àwọn olùmọ̀ tó ṣe kí wọ́n bẹ lórí madhabil imam Shafi'i rahmatulahi alayhi. bàbá yìí sì ní àwọn tírà tó pọ̀ gan nínú àwọn tírà rẹ̀ ní alḥawi alkabir alḥawi alkabir filfiqi shafi'i nínú àwọn tírà rẹ̀ òun náà ní alaḥkàmù sultaniya eléyìí tó ní ṣe pẹ̀lú islamic political science nínú àwọn tírà rẹ̀ òun náà ní adabu duniya wa diin nínú àwọn tírà rẹ̀ òun náà ní anukat. fi tafsir nínú tíra tafsir yìí òní imaamu mawardi ní ìgbà tó ṣe tafsir yìí débi ọ̀rọ̀ ọlọ́run ọba inna alladhina qalu rabbuna allahu thumma istaqamu tatanazzalu alayhim almalaikatu alla takhafu wala tahzanu wa abshiru biljannati allati kuntum tu'adun dájúdájú àwọn ẹni tó sọ yìí pé allahu ni olúwa tiwa thumma istaqamu lẹ́yìn rẹ̀ tí wọ́n tún wá dúró dọ́gba tatanazzalu alayhimul malaika tó bá dọjọ́ kú wọn àwọn màláíkà máa sọ̀kalẹ̀ wá bá wọn. al-imam al-Mawardi ní ìgbà tó débi tafsir àyà yìí ó ní oríṣi ọ̀rọ̀ márùn iná ni wọ́n sọ nípa àtúmọ̀ al nípa al eléyìí tó wá nínú àyà yìí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ثم استقاموا على أن الله ربهم وحده يعني كما تقولون lórí pé Allah onáà ni olúwa táwọn òun nìkan ni kò lórogún àwọn dúró dọ́gba lórí eléyìí فالاستقامة إذن معناها أن يستقيم المرء على أن الله عز وجل ربه وحده لا شريك له eléyìí túmọ̀ sí pé njọ́ ń pè ní istiqama lọ́dọ̀ àwọn olùmọ̀yìn òun náà ní pé ká dúró ṣinṣin lórí pé Allahu ni olúwa wa kò wá tó kápá àgbà bẹ́ẹ̀ láì jẹ́ pánsìn lónìí kan ṣoṣo kò tó kápá àgbà bẹ́ẹ̀ láì jìnnà sí gbogbo nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́ nínú àwọn ẹni tó ṣe tafsiri yìí òun náà ni Abubakar ni Siddiq radiyallahu anhu Siddiq hadhihi al-umma bẹ́ẹ̀ náà ni Mujahid ibn Jabr tó àgbà nínú àwọn ọmọ Abdullahi ibn Abbas radiyallahu anhuma àwọn túmọ̀ al بمعنى التوحيد عدم الإشراك بالله وإفراد الله عز وجل بالعباد أي سرق صلاة إما سيولون وبالون قصصه أو للي نيتما الاستقامة أرألكجي وانا الاستقامة أوناني الاستقامة بمعنى المداومة على الطاعة وأداء الفرائض وانا كي يدرس النبي مما تلت الله kéèyàn ó sì máa ṣe ń tí ọlọ́run ọba lọ́nà yẹn àyàn lórí èèyàn wọ́n lé léyìn ní eléyìí jẹ́ nítorí alátọ́dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma bẹ́ẹ̀ náà ni alhassan albasri àti qatada ibn du'ama asadusi rahmatulahi alayhi ọ̀rọ̀ ẹlẹ́kẹta wọ́n ní hiya ikhlasu diini wàllu amalu lillahi ta'ala ilal mawt wọ́n ní kí a ṣe àfọ̀mẹ́sìn wa ká sì máa ṣàfọ̀mọ́ gbogbo sẹ́tàǹsì nídìí pàǹjọ́sìn fọlọ́ ká ṣàfọ̀mọ́ àwọn fọlọ́ ọba lónìí kan títí tọ́jọ́ kú ó fìdí kọjá pé tòrọ la ṣe ṣe gbogbo nǹkan ṣe eléyìí jẹ́ ọ̀rọ̀ Abul àti Suddi nínú àwọn olùmọ̀ nípa at ọ̀rọ̀ wọn sì kẹrin thumma wọn ní ìtumọ̀ rẹ̀ òun náà ni istaqamu fi af'alihim kama sí ọkọ̀ wa lè wọ́n dúró dọ́gba nínú sí wọn gẹ́gẹ́ wọ́n ti ṣe dúró dọ́gba nínú ọ̀rọ̀ wọn wọ́n dúró dọ́gba nínú sí gẹ́gẹ́ wọ́n ti ṣe dúró dọ́gba nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ karùn tó ń mẹ́sítẹ́kọ́ọ̀mù tí wọ́n ti dúró dọ́gba ìyẹn ni pé sírẹ̀ ní ìkọ̀kọ̀ kẹ́mẹ́sítẹ́kọ́ọ̀mù jahra gẹ́gẹ́ wọ́n ti ṣe dúró dọ́gba ní gbangba Al-Mawardi ó lọ́rọ̀ oríṣi kẹfà ayọ̀kọ́ wa. òun ò fi kún fi an bayna òun náà kó tẹ̀lé tọ́lọ́ òun sì ń jìnnà sí ti ọ̀fẹ́ bó ti ń tẹ̀lé tọ́lọ́ ló ń jìnnà sí ti ọ̀fẹ́ torí pé bá lábọ̀ wá lọ́rùn ká máa ṣe ó àkójọpọ̀ ìtẹ̀lé tọ́lọ́ eléyìí máa mú ní sojú kòkòrò àti ó sì ṣe àkójọpọ̀ ikọ̀ ìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ súnni eléyìí tó ṣe pé í máa pè yàn lọ sídìí kéèyàn máa bẹ̀rù àti wọná eléyìí jẹ́ ọ̀rọ̀ tí al-Imam al-Mawardi tí wọ́n sọ lẹ́yìn eléyìí àrígbé al-istiqama lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń túmọ̀ rẹ̀ ní èdè Yorùbá pẹ̀lú ìdúró ṣinṣin eléyìí tó ṣe wípé kìí ní gbólóhùn eléyìí tó túmọ̀ sí ìdúró ṣinṣin lédè lárúbáwá al-istiqama kìíṣe òní ìdúró ṣinṣin al-thabat òní ìdúró ṣinṣin yàtọ̀ sí al-istiqama lẹ́yìn àwọn àlàyé tá a gbọ́ yìí a máa túmọ̀ al-istiqama sí kíni ká dúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run ìdúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́run ni wọ́n ń pè ní al nílẹ̀ lárúbáwá pàápàá jùlọ ní àwọn adéwọlò Khalij gẹ́gẹ́ bí asaudiya alkuwait qatar albahrain imarat alarabiya almutahida sultanat oman ní àwọn àlù yẹn àwọn máa ń lo gbólóǹkan fún àwọn èèyàn tó jẹ́ pé wọ́n dúró dọ́gba wọ́n dúró déédéé nídìí kásẹ̀sì fọlọ́ wọ́n máa ń pè wọ́n ní multazimun wọ́n máa ń pè wọ́n ní multazimun torí ẹ̀ wọ́n sọ pé fulanun qadil tazam fulanun qadil tazam ẹnìkan wọ́n pè ní multazim gbẹlẹgbẹjà ó ti dúró dọ́gba o láti máa pa òfin Ọlọ́run ọba má ó lòun náà ti ṣetán láti máa jìnnà sí tọ́lọ̀ ní amáṣe èyí tọ́lọ̀ ní káṣe lòun náà fẹ́ máa ṣe eléyìí jẹ́ gbólóhùn tí wọ́n máa lò fún ẹni tó bá ti dúró dọ́gba tó dúró déédéé nídìí ẹ̀sìn Ọlọ́run ọba wa olùmọ̀ wa الشيخ ابن عثيمين رحمة الله عليه àwọn onígbólóhùn tí wọ́n ń lò yí báyìí ńṣe lọ́yẹ̀ kó wọ́n máa lo al-istiqama dípò al-iltizam kó wọ́n máa lo al-istiqama dípò al-iltizam nítorí kó wá nínú hadith eléyìí tí abu amra abu amra àbí abu amr sufyan ibn abdillah radiyallahu anhu tó gbà wá oni qultu ya rasulallah oni mo ní rẹ̀ òjísé ọlọ́run kò lè fi islam qawla mo ń fẹ́ kó sọ ọ̀rọ̀ kan fún mi nínú ẹ̀sìn islam yìí o la as'alu anhu ahadan ghayrak tó ṣe pé ní bí ẹlòmíì má lẹ́yìn wa anabi sallallahu alayhi wa sallam sọ nǹkan kan fún mi nínú ẹ̀sìn yìí o eléyìí tó ṣe pé ètò ní bí ẹlòmíì má wa anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam dá lóhùn ó amantu billah thumma istaqim sọ pé mo gbọ́ ọlọ́run ọba gbọ́ lẹ́yìn náà wàá dúró dọ́gba mo sọ yìí pé mo gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo lẹ́yìn náà wàá dúró déédéé wọ́n ní anabi sọlọ àrọwọ́hùn imaamu muslim wọ́n ní kánabi sallallahu alayhi wa sallam sọ ó ní istaqim dúró dọ́gba torí ẹ̀ wọ́n ní gbólóhùn yìí ló yẹ ká máa lò fún ẹni tó bá ti dúró déédéé nídìí pé wọn máa pòfin ọlọ́wọ́n ọba má òwọ́n máa ṣe ntọ́lọ́wọ́n ọba ń fẹ́ òwọ́n máa jìnnà sí ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ á máa sọ yìí pé istaqama fulan lágbájá ti dúró déédéé lágbájá ti dúró déédéé hadha mustaqim eléyìí dúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́run alistiqama ilá máa lò ìjẹ́tẹ́lẹ́ ìbáyé wa a rí pé ohun tí wọ́n ń pè ní al-istiqama òun náà ní pé o ti jẹ́ mùsùlùmí la shakka fi dhalik ní ìgbà tó ti gbàgbọ́ ike kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún lódodo yàtọ̀ sí Allahu Rabbul Alamin o sì tún gbàgbọ́ ikú anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ni fa anta bi muslim pẹ̀lú eléyìí o ti di mùsùlùmí lẹ́kìn sọ wá tó ká ipò tí wọ́n ẹ̀sìn Islam ó sì ti di mùsùlùmí kọ́ ọmọ wa sí lọ sótó kákó ó ti di mùsùlùmí ìwọ náà ti dọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kọ́ ọmọ máa ṣe ntọ́lọ́ fi pa wá láṣẹ kó o sì má máa jìnnà sí ntọ́lọ́ wọn bá kọ̀ fún wa ǹjẹ́ wàá tóbi eléyìí ni ti al-istiqama dálé lórí wípé o ti fẹ́ yàwó náà masha allah la quwwata illa billah ìwọ náà ti dẹni tí wọ́n ń pè lọ́kọ sọ wọ́n á tó ipò sì fẹ́ yàwó ti dọ́kọ lásán kọ́ mọ́ máa sojú sí ọkọ fún ìyàwó kò tó tó wá tó kọ̀ọ̀kan máa jọ́kọ lásán kọ́ ẹ kí gbogbo ohun tó yẹ kọ́ ṣe fún ìyàwó rẹ̀ ṣe gbogbo ètò sì yẹ kọ́ ọ̀dáàbòbò nípa rẹ̀ ọ̀dáàbòbò nípa rẹ̀ sótó ó ti bímọ náà wọ́n ti ń pè wọn náà ní bàbá sósì tó ká pé èèyàn ń jẹ́ bàbá lásán láì jẹ́ pé èèyàn ń sojú ṣe bàbá lórí àwọn ọmọ rẹ̀ fẹ́ẹ́ máa pé wọ́n kàn lè máa pè yàn ní bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ti bímọ náà wọ́n ti ń pè ọ́ níyà sọ́wọ́ àtúpà bímá wọ́n ń pè wá níyà láti jẹ́ àwọn ẹ̀yà gidi bí kò tó àfi kò sojúṣe eléyìí tó ṣe é pé àwọn ẹ̀yà máa ṣe lórí àwọn ọmọ wọn torí pé ńgbà tó bá ṣe bẹ́ẹ̀ ìní istiqama ló tó wọ náà rọ̀ rẹ̀ kó lè bá àmọ́ àpèjúwe kí ni wọ́n ń pè ní al bákan náà o ti kẹ́kọ̀ọ́ jáde ọgbà páálí tí wọ́n ń pè ní wẹ́ẹ̀rì tó wá ti tó látàrí páálí tó ọgbà ká máa pè ọ́ lólùmọ̀bí kò tó rárá o ṣáájú kó tó di wípé ìmọ̀tọ́ ọlọ́ọ̀kọ́ yẹn ọmọ àbí ṣe wà o ọmọ àbí ṣiṣẹ́ táwọn èèyàn ò rí pé yẹ́s ẹ̀kọ́ tó ọkọ́ ọ̀làpá lára rẹ̀ ìmọ̀tọ́ ọmọ òun fi ń ṣe wà o ìgbà náà ni wọ́n mọ̀ ìpè masha Allah la quwwata illa bẹ́ẹ̀ náà ni akramakallah wọ́n pè ọ́ nílé máàmù mọ́sálásí wọ́n ní kọ́ ọmọ síwájú àwọn èèyàn sí ọ̀wọ́ pé wọ́n ti wá yàn ikú ọjà síwájú fáwọn èèyàn nídìí àti ṣe sọ̀lẹ́ tó ti wá sọ ọ́ di ẹni tó competent nídìí tó ń ṣe yẹn rárá o ó dìgbà tó ń bá ń ṣe bó ti ṣe tọ́ tó ń ṣe ṣe bó ti ṣe yẹ tí wọ́n jẹ́ ni tó ṣe yí pé ìdákúrekú ìníwó amọ́sálásí tiẹ̀ náà tó ọ̀jẹ́ ni tó ṣe yí pé sọ̀lá tuntun wọn ni kí wọ́n máa ṣe fáwọn èèyàn yẹn ó ti ẹ̀ mọ́ fati àkégan nínú rẹ̀ agbọ́kú wọn ti fi ọ́ ṣe ṣùgbọ́n sọ wọn á ní ìsìnkọ́ ọ̀mà kò tí ì ní istiqama bẹ́ẹ̀ náà ní akramakallah ọ̀daràn wá sí a sì rí ọgbẹ́ masha allah la quwwata illa billah mùsùlùmí lélẹ́yìí ọ̀jẹ̀ yóò sì jọ́ kan nínú àti tẹ̀lé sunna anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọn á ní hayya ala salah ọ̀ lọ masjid sẹ́mi káwọn yóò pé kí ló sẹ́yìn bàbá kí ló sẹ́yìn lọ sí masjid ebi irun gbẹ̀ni bẹ ní agbọ̀nyìn yanu kọ́ pé kí èsì wọn sọ̀rọ̀ kí táwọn sọ̀rọ̀ pé alẹ́sẹ̀ mùsùlùmá ṣéwò ẹ̀sẹ̀ mùsùlùmí ni ṣéwò ẹ̀sẹ̀ mùsùlùmí ni ẹni tí wọ́n wì nù nítorí pé ìrùngbà tí ń bẹ lágbọ̀n rẹ̀ yẹn ó ti tọ́ka sí pé tó bá jẹ́ mùsùlùmí fa antal munada ìwọ ni wọ́n ń pè nígbà tí wọ́n sọ pé kí ni hayya ala salah kí ló dé tó wá rí ẹ lọ́wọ́ mọ́ra yín ẹ pẹ̀lú ilé ìṣẹ̀dá she is my friend pé kí ni sẹ́yìn kan yìí kí ni àrí Islam ṣùgbọ́n àti ìrí al-istiqama àti ìrí ìdúró dọ́gba bẹ́ẹ̀ náà ni wọ́n rí irùngbọ̀n lágbára wọ́n tún wá bọ̀ níbi tí wọ́n ti ń ta tẹ́tẹ́ ìwọ pẹ̀lú wọn lẹ́jọ́ ń ta tẹ́tẹ́ ó lè jẹ́ mí wọ́n rí ọkọ̀ ta tẹ́tẹ́ wọ́n á sọ pé à. o lè jẹ mí láyò ìgbà tí wọn bá sọ báyẹn wọn mọ àwọn ọgá díkẹ́ ah, lómi léyìí kì í ṣe irú rẹ lọ́yẹ̀ kó máa sọ̀rọ̀ eléyìí báyìí ìwọ tó ṣe pé onírùngbà tó bí ìgbà tó sallallahu wa tí tí ni wọn bọ nílé ẹmu wọn ṣe mu tí ló náà ló sẹpẹ eléyìí ṣùgbọ́n àti rí istiqama torí di eléyìí gbogbo agbọ́dọ̀ yẹn agbọ́dọ̀ mójútó ìjọba pè ní al-istiqama nìyẹn ti jẹ́ mùsùlùmí lásán ṣùgbọ́n sọ̀ ń pa òfin ọlọ́wọ́n bá má sọ sì ń jìnà sí ntọ́lọ́wọ́n bá ní kọ́ tí ẹ pa òfin bá tí ń jìnà sí bá ní eléyà ni wọ́n pè ní masha Allah ẹ masha Allah. tí wọ́n á rí tẹ́ ẹ ti ṣe borí o tẹ́ ẹ sì ju tẹ́ ẹ wọ jìlbáàbù lẹ́wọ̀n á dì mọ́ra yín pẹ̀lú ọkùnrin kan ẹni kí ló dé gbà ó ń bì friend mi ni ẹ ó ṣe kí ni ó ń bì friend o bì friend báwo istiqama dà kò sí istiqama kò sí istiqama istiqama ọ̀gá ni bẹ́ẹ̀ nínú pé wà á tọkùnrin ẹ wọ́n ń lo jìlbáàbù masha Allah àmọ́ wà á tọkùnrin kẹ́ ẹ mọ́ á sọ̀rọ̀ látàgò méjìlá àbọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn lórílẹ̀‐èdè kan látàgò méjìlá àbọ̀ títí tá àlùfáàjà rí òfin yọ. bẹ́ẹ̀ nìkan ṣe ń pè lẹ́nu kó tún máa pè gbóngbó fún alẹ́ yìí ti jẹ́ ó láwọn ọ̀rẹ́ mi kùnrin ni àwọn ọ̀rẹ́ rẹ kùnrin a'udhu billah istiqama náà wàá dà wọ́n rí ọjà nínú ilé ọkùnrin bóòlù lè ti jẹ́ mọ́ ákì ni mọ́ abánájú ọwọ́ ákì ọwọ́ abánájú sọ́kọ̀ rẹ̀ níbo ni istiqama wà tó gbogbo orun àwọn nǹkan wọ̀nyẹn ẹ rí i pé ṣé istiqama ọ̀tọ̀ ni pé mo jẹ́ mùsùlùmí lórúkọ ọ̀tọ̀ ni pé mo jẹ́ mùsùlùmí almustaqi tó dúró dọ́gba. akramakumullah gẹ́gẹ́ bí jẹ́yìn náà ti mà ẹ pé gbogbo wa náà láàmà pé nínú òfin ọlọ́wọ́n bá wa kọ̀tọ́ká yóò gbìnà kọ̀tọ́ká yóò gbìnà ètí rí tó ṣe kéńgbà tí wọ́n ká ibi tó padà ẹ̀ díẹ̀ sí òun náà ní kó yòókù náà o sì máa kíkọ̀ tọ́ka yòókù náà kí ló dé ó ní ẹ kí làwọn máa jẹ kí làwọn máa jẹ sẹ́wọ̀n kí tí wà kò ní náà bákan náà ẹni tó ṣe é pé ọmọ pé nínú ti báyìí pọ̀tọ́ kéèyàn yóò jàǹbá èmi náà mà àwọn àyà tó sọ nípa rẹ̀ bẹ lórí mi àwọn àdéhùn tó sọ nípa mọ́ so ṣùgbọ́n kí láàmà jẹ sọmbọ wa ní istiqama wa jẹ yọ ọ pé gbogbo ẹni tó bá fẹ́ là ọ gbogbo ẹni tó bá fẹ́ là yóò jẹ mustaqima yóò dúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ Ọlọ́run bá wa ó sọ nínú alukur'an nínú súrata kàyẹn súratu Fussilat ó ní innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا نحن أولياؤكم في الدنيا نحن نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم àwọn àyà yìí wọ́n ń tọ́ka sí wípé gbogbo ẹni tí ó bá là yóò jẹ́ ẹni tó dúró dọ́gba nínú ẹ̀sìn Ọlọ́run ọba wa àti pípapọ̀ àgàn ìdúró dọ́gba nínú ẹ̀sìn Ọlọ́run ó tayọ kéèyàn pera rẹ̀ ní mùsùlùmí lásán ó sì tayọ kéèyàn pera rẹ̀ ní mùmìnì lásán òun gangan ní tọ́ka sí ọ̀kan pàtàkì nínú àkídà lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa eléyìí tí ń sọ pé al-imanu ma waqara fil qalb wa nataqa bihi al-lisan wa saddaqathu bil amal yazidu bit ta'a wa yanqusu bil ma'siyah onani ike ìgbàgbọ́ òdodo òun náà ní ti ń bẹ nínú ọkàn wa tá à ń sì ń wí jáde lórí ahọ́n wa táwọn oríkèé wa sì ń jẹ́rìí sí òun tá a wí lórí ahọ́n ti ń bẹ nínú ọkàn tá a sì fa ahọ́n gbé jáde tá à ń sì ń fi ń hùwà tá à ń foríkèé wa jẹ́rìí sí gẹ́gẹ́ bá a ti ṣe mà kò kéèyàn sọ kíkí mo gbàgbọ́ lórí ahọ́n lásán tí ò bá sí ìgbàgbọ́ yìí nínú ọkàn rẹ̀ a lè pè lólùgbàgbọ́ òdodo tí ìgbàgbọ́ bá ń bẹ nínú ọkàn tá a sì wí borí ahọ́n wa kò tó láti sọ wá di olùgbàgbọ́ òdodo àyàfi ká máa hùwà àwọn olùgbàgbọ́ òdodo ká máa ṣèṣe àwọn olùgbàgbọ́ òdodo ìgbà náà iná tó pè ní ní olùgbàgbọ́ òdodo ọlọ́ni innal ladhina qalu rabbuna Allah àwọn ẹni tó ṣe pé wọ́n sọ pé Allahu ni olúwa tiwa wọn ò ṣàdédé sọ bẹ́ẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́ òdodo ti wà nínú ọkàn wọn lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́ òdodo wà nínú ọkàn wọn wọ́n wí jáde borí ahọ́n wọn fún mẹsítàkọ́m lẹ́yìn náà tí wọ́n wá dúró dọ́gba ìdúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run òun náà ní pé gbogbo ntí ọlọ́run ọba ní kí n ṣe mò ń ṣe gbogbo ètò sì ní kí n pati mo jìnnà sí eléyìí ni wọ́n ń pè ní alistakama alistakama kìí ṣe ti àròlé apá kan dá apá kan sí nínú agbọ́dọ̀ jẹ́ ní tó ṣe yí pé gbogbo ndị ti ń jẹ́ al-istiqama la mójútó nípa pé àwọn àṣẹ ọlọ́run amójútó àwọn tọ́lọ́run bá ní ká má ṣe àjìnà sí i ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó pé tiwọn ni kò sí batina nínú ẹ̀ wọ́n dúró dọ́gba lójú ayé ní rírí wọn rárá òun ò dúró dọgba o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn èsè ẹni tó dúró dọ́gba nígbà tí ọba yọ sí yín tí gbogbo yín ń wò níwò ẹni ọlọ́run tẹ́ ń wò níwò ẹni tí kìí ṣe bàjẹ́ tẹ́ ń wò níwò ẹni tí máa jìnnà sí tẹ́ ń wò níwò ẹni tí tẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam fi yín rẹ́rìn ni ẹ ọmọ pé ẹ̀rí mò ń tú wọn jẹ wọn ò ní fura wọn ò wọn mọ̀ pé ni wọn mọ̀ pé camouflage ni yóò máa fi ra rẹ rẹ́rìn yàrá a ike kẹ́ni alùsùnà kọ alùsùnà ni ìsìláàmù kọ ìsìláàmà ni so irú àwọn eléyẹn lam yastaqimu fil haqiqa nítorí pé ní kọ̀kọ̀ wọn ò dúró gbangba ni ti dúró irú àwọn eléyẹn ìlà àwọn tí yìí bá wí wọn náà mọ̀ pọ̀ istikọ́mù rẹ sọ́tayọ pé sòkòtò rẹ wọlé istikọ́mù rẹ sọ́tayọ pé náà ti dárúkọ ànábì kò ti sọ sallallahu alayhi sallam lọ istikọ́mù rẹ sọ́tayọ wíkí kọ ọjọ́ ni ti lọ bí ìdánilẹ́kọ̀ọ́ ni kọ́tayọ rẹ síbẹ̀ ọmọ yìí pé gbogbo nǹkan míì tí islam ní ká ṣe kò sí ìtọ́ ọmọ ṣe ń bẹ̀ gbogbo nǹkan míì tí islam ní ká pàtì ìwọlọ́ ń bẹ̀ àwọn ọmọ wa tara tiẹ̀ bú islam wọn máa tara tiẹ̀ bú súnà anabi muhammed sallallahu alayhi wa sallam wọn àkútì rà wọn súnà náà a máa ti wọn ṣe bó bá dà yín pọ̀ pẹ̀lú wọn jàǹbá ni a sì máa ti wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀fálè ni wọn a sì máa ti wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbẹ̀gbẹ̀ ni wọn. eléyìí túmọ̀ sí pé kò tó kọ́ ọ máa sọ yí pé ìwọ ti wọ́n ń ọlọ́run láì dúró dọ́gba pẹ̀lú ìwà láì dúró dọ́gba pẹ̀lú ìṣe nítorí pé ó ò lè tẹ́nì kankan jẹ orí ara rẹ ọ̀rọ̀ tó ń sin tán jẹ náà orí ara rẹ náà ni ó jìyà o torí ọlọ́run bá ń sọ pé innal ladhina qalu rabbuna Allah dájúdájú àwọn ènìyàn sọ pé Allahu ni olúwa tiwa fún ìrẹsìtàkọ́ọ̀mù lẹ́yìn náà tí wọ́n wá dúró dọ́gba ìdúró dọ́gba nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìdúró dọ́gba nínú òsè. ìdúró dọ́gba ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni ìdúró dọ́gba ní gbangba gbàtọ́ bá ti wá délé wò àti ìyàwó ọmọ àwọn mùsùlùmí rẹ́rìn pé bàbá imam sọ mama imama yẹnni pé àwọn ti gbogbo mùsùlùmí rẹ́rìn pé bàbá jáde bàbá imam oná máa sọ pé imam ni wọ́n náà pé ti wá dọ̀tí ẹ̀ náà kí ni wọ́n pè ọ́ imama pé á jẹun yí ṣé istikọ́mà máa ń bẹ̀ yẹn kò sí istikọ́mà ń bẹ̀ o. abófura wọn náà ló sì dá nílẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kan o ọsọ igbe anabi sallallahu alayhi wa sallam ó ní ọkùnrin kan àti obìnrin kan tọ́jà jòjì sí wọn ò ní jọra níbì kan àfi kí ṣètọ́ni kó ṣe kíni kó sì kẹta wọn obìnrin kan ó sì wọlé wá bá ọkùnrin kan ìgbà tí ṣètọ́ni sì kẹta yín sọ ma kó di lọ́yàn mú ni nínú yàrá rẹ̀ ó sì ń jáde bọ̀ wá tara fún islam la ilaha illallah pé kíni munafiki sọ̀rọ̀ pé tó sin kọ̀rọ̀ yàrá ọlọ́run rí abẹ́ òrí ọ òrí ọ al-istiqama òun náà ní kọ̀kọ̀ àti ní gbangba al-istiqama òun náà ní lọ́rọ̀ àti wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ àárín tẹ́ẹ̀rù ibi yá wọ́n dúró dọ́gba lórí ẹ̀sìn ọlọ́run àwọn ẹlòmíì ò rí bẹ́ẹ̀ wàláì wọn à rí bẹ́ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọn à rí bẹ́ẹ̀ torí tó bá jẹ́ kó bá rí bẹ́ẹ̀ kí ni túmọ̀ pé wọ́n bójú ìwọ obìnrin yẹn ó bójú ó sì lọ dúró ti ọkùnrin ọlọ́kùnrin ẹ̀ jọ ń sọ̀rọ̀ ẹ̀ ń dọ̀wọ̀ ẹ̀kẹ́ ẹ̀ tún wá bọ̀rọ̀ débi pé ẹ̀rín jọ pẹ̀ yín méjèèjì ọ̀rọ̀ àfọwọ́gbà pé ẹ bára yín dà sọ jàre ẹ̀ istikọ́mọ náà wàá dà irọ́ lásán. istiqama dà ìdúró ogun síjú rẹ kọ bẹ́ẹ̀ wù gari irọ́ ara lọ ń ori ara rẹ tó ń náà ni ọ̀dà jìyà kí ni rẹ wà lé tẹnìkan ó fóònù kó wá gbé fóònù fóònù ọkọ rẹ àbí fóònù náà unknown number. ó ń pe nọ́mbà rẹ̀ ọwọ́ àti dúndúndúndún ọkọ wa pé gbé náà ó ní àmì ìmọ̀ nọ́mbà yẹn àní gbé ìmọ̀ nọ́mbà yẹn ebi mọ̀ ní kò ebi mọ̀ ní kò gbé sì gbé Lọba gbó wọn pé àwọn ọmọ ìyá rẹ̀ sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ó sì sọnù o ṣètánù ló pé ọ ó ní ọkùnrin ni inú ọkọ dùn Allah Allah. wípé nínú àwọn àwọn àwọn mọ́mìnà tí ìmánì wọn lágbára níyàwó tóun akaramakumullah ńgbà tó kò sí ní onímọ̀ ń pọkùnrin fúnra rẹ̀ ẹ tó mọ́sà kọ́ mú wá dẹ̀ òun fúnra rẹ̀ ìní pọkùnrin bẹ́ẹ̀ lóòrùn lórí ibú rẹ̀ ti jáde dákun sọ̀rọ̀ dáadáa kí n gbọ́ ẹ so ẹni pé istiqama kò sí إن الذين قالوا ربنا الله ثم استقاموا dájúdájú wọn bá sọ pé allahu ni olúwa ti wá thumma istaqamu tí wọ́n sì dúró dọ́gba wọ́n sọ fún ọ lójoojúmọ́ pé kọ̀yẹ́ kófìnrin ọmọ ọgbọ̀n kádà kọ̀yẹ́ kófìnrin ọmọ ọgbọ̀n kádà tó bá jẹ́ kéèrí àti ńlọ wọ́n bá jẹ́ eré àti òní ti pàdé àwọn ustaz ustaz yóò gàn ọ̀kadà rẹ̀ ní pákí àwọn tó wá pé eré àti ń bọ̀ eré àbí tó ti pàdé àwọn ustaz ustaz ni kò ní gàn ọ̀kadà ìgbólọ́wọ́ á da ìgbà ó ní ọ̀dá sófìgbà kan dáa kò fìgbà kankan dáa àbí òye wa tó mọ́sà kọ́ mú wa dáa ó ní òun lè gun ọ̀kadà tó wọ́n bá ti wọ jìlbáàbù níjọ́ tó ń bá wọn jìlbáàbù lòun ò ní gọ̀kadà mo rò pé yẹ istikọ́mọ̀ ada kò sí istikọ́mọ̀ irọ́ lásán ìwọ náà tẹ́ ẹ pé tó bá ń kọjá níbi táwọn èèyàn ti àwọn tó dán ọmọ wà ò gbóbìnrin lórí ọ̀kadà ẹbẹ́ kan ni ọwọ́ àti torí pé ẹ ti fojú so ńlá púpọ̀ ọwọ́ akó lọ sábà káleke ńlọ sọ̀kadà lọ wọn á lọ gbé àwọn obìnrin lọ. sọlọ ń rí ọ níbi tó wà tẹ́lẹ̀ àbí ò ọ níbi tó tún lọ ń kọ́ ó tún rí ọ istiqama kò sí istiqama tọba wà lójú àwọn èèyàn ọmọ sọ pé kàmá sàdúrà hal ha kíkàlùkọ́ ọmọ akéjì ẹnìkan béèrè béèrè yẹn ọ̀kan nínú àwọn. àwọn tí wọn láwọn mọ ọ wá ní ọ ọ ṣé wọn mọ pé yìnyín ọ̀tọ̀ ọkọ bá súnà mu àbí òye nígbà tó wá kó nìkan àtàwọn jàmáà rẹ àti irú rẹ ẹ há kìnnìjà rè òsirú àwọn àlòsúnà ń kalẹ̀ ìsìkọ́mọ rẹ tàbí kò sí ìsìkọ́mọ ń bẹ yẹn torí pé ìwọ ní ìsìnkú àti àlójú àwọn èèyàn ó di àlòsúnà sá ìgbà tí ó di pé bẹ́ẹ̀ ni ẹ má lọ di ẹ má lọ di ó náà máa ní àà bá wò tí èsì ti ń ṣe àbí ẹ àmìlẹ yìí ọkàn mi gbọngbọngbọn <laughs> so èwo lọgbọngbọngbọn èwo lọgbọngbọngbọn so eléyìí asèkọ́mà rẹ̀ kò sí asèkọ́mà lẹ́yìn náà kẹta kẹjọ bídà ọlọ́dún kan bídà ọlọ́dọọdún bidà tọjọ́ tó kúkú bídà òun náà máa bá a sọ bá so àmọ́ ọba àtijọ́ kẹjọ ọlọ́jọ́ kẹjọ kí ló dé ó ní mo fẹ́ lọ sí wáàzì bẹ́ẹ̀ ni istikọ́mù àdà tí tẹ̀lé láti lọ bí olóko ẹ̀ lè báwọn èèyàn sọ̀rọ̀ lọ níbo ni istikọ́mù náà wà ah, mo mọ̀ fáwọn èèyàn wà gan ni ọ̀rọ̀ wa jábọ́. ọjà bọ wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ so ẹ istikọọmọ yà mo rò pé n fura kò sí istikọọmọ tó bá wọn jẹ làbíyà ẹni kì í wọlẹ̀ tó bá wọn jẹ làbíyà kì í wọlẹ̀ àti wọn kì í shirt and trouser náà yà wọlẹ̀ kì í nature ìwúyẹlẹ yẹn nu istikọọmọ dà kò sí istikọọmọ ó ní torí pé tó ń bá wọ shirt and trouser tó bá bọ́ǹfò gbogbo èèyàn máa fojú sùn la àbí òye istiqamada kò sí tó bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé lójú àwọn èèyàn yóò sọ pé kí ni àǹtú àwọn asal Kùránì dàgbò mo rò pé yẹ ó sì ní ara kan laboratory nínú ilé rẹ̀ tó gbé gbogbo wà láìsí yóò máa hàn wọ́n èsì wíńdò bẹ̀ torí àìbámà kẹ́nìkan ọmọ bàárì ti ń lọ istiqama dà tó istiqama wà kò sí istiqama bẹ̀ yẹn torí àwọn ìtọ́nà ọba ń báwí yẹn wọn náà fàlàsí ń di o innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu àwọn ẹni tó sọ pé Allahu ni olúwa tiwa lẹ́yìn náà tí wọ́n wá dúró dọ́gba wọ́n dúró dọ́gba wọ́n yẹsẹ̀ kúrò lójú ọ̀nà ní ìgbà tí wọ́n gbádùn ní ìgbà tí wọ́n gbádùn ní ìgbà tí wọ́n ní ìgbà tí wọ́n ní ní kọ̀kọ̀ àti ní gbangba lójú àwọn èèyàn àti lẹ́yìn àwọn èèyàn istiqama nìyẹn ẹni tó ṣe pé ó dúró dọ́gba ntọ́wà lọ́dọ̀ ọlọ́run bá ní wá kèsè ntọ́wà lọ́dọ̀ àwọn èèyàn ojú ọlọ́run bá ní wá kèsè ojú àwọn èèyàn àwọn tó dúró dọ́gba nù torí di eléyìí ìdúró dọ́gba yìí ọlọ́wọ́ bá ní tatanazzalu alayhimul malaika tọ́jú ọkùn wọn bá pé àwọn sọ̀kalẹ̀ wá bá wọn o gbogbo ẹnikẹ́ni náà tí wọ́n bá kú náà ni wọ́n bá gbẹ̀mí ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni mẹlẹ́kà ni gbẹ̀mí ẹ̀ ọba jẹ́ dáadáa ọba sì dáadáa ni wọ́n gbẹ̀mí kìí sọ̀rọ̀ àwọn màlẹ́kà tí ó wà gbẹ̀mí ẹ̀ àwọn màlẹ́kà atuni lójú àwọn màlẹ́kà olùrọ́ni lójú àwọn màlẹ́kà olùfúnni ní ròdùnú àwọn ni ó sọ̀kalẹ̀ wàá bá yàtọ̀ sí màlẹ́kà tí ó gbẹ̀mí ẹ̀ subhanallah látàrí dáadáa eléyìí tó ti ṣe nítorí pọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò wá dúró lórí sísọ pé bá gbọ́ òun náà lànàbì tó gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ òun lànàbì tó ṣe pé ó máa tẹ̀lé tiẹ̀ nínú tawhid ó máa tẹ̀lé nínú fiqh òun náà lànàbì tó sì gbọ́dọ̀ máa tẹ̀lé tiẹ̀ nínú suluk nínú wà tó ọmọ so kí ló dé tá a gba tawhid lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá a gba fiqh lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí ló dé tá a gba suluk lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí ló dé tá a gbà wà lọ́dọ̀ rẹ̀ èèyàn á sọ pé ẹ lòun òun tẹ̀lé tá anabi sallallahu alayhi wa sallam àmọ́ òun jẹ́ tìjáni tìjáni lòun sòlóka tọ́ríkọ́ kádìrí lòun sòlóka tọ́ríkọ́ mọ̀lùkẹ́gẹ́ tiẹ̀ bàdàwí lòun tọ́ríkọ́ sòlóka nàkàṣàbàndí lòun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe lẹ́yìn ṣe istiqama wa kò sí istiqama torí pé istiqama àti ọ̀bà wa èmi ti mọ̀ yí pé gbogbo ọ̀nà tí máa gbìyànjú àlùjánnà ti wà títì yàtọ̀ sí ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam kí ló dé tí wọ́n á fi ta anabi sílẹ̀ tí wọ́n á lọ mọ̀ tẹ̀lé pé tọ̀ríkọ̀ tìjàníyà kan tọ̀ríkọ̀ kàdìríyà kan tọ̀ríkọ̀ bàdàwíyà kan ṣáàbìlíyà kan kí wọ́n fẹ́ fi ṣe àbí wọ́n ní tí wọ́n fẹ́ fi ṣe náà rí so ọ̀dọ̀ wa istiqama nìyẹn ó ti mọ̀ yín pé àsọ̀látù tá anabi sallallahu alayhi wa sallam kọ́ wa pé ká máa ṣe kí ló náà rí asọ̀látù ibrahimiyya àtàwọn sọláàtù mi gẹ́gẹ́ bí allahumma salli ala muhammadin wa sallim ìwọ wá sọ pé eléyìí ò wọ lílì fati lọ́mọ̀ọ́sẹ̀ sọláàtù fati lọ́mọ̀ọ́sẹ̀ sísìtì kọ́ ọmọ wa mẹ́rin ẹ̀ dáhùn o kò sí sísìtì kọ́ ọmọ mẹ́rin lásán kò sí sísìtì kọ́ ọmọ ibi tí sísìtì kọ́ ọmọ wa ti fi sílẹ̀ nǹkan mi tí ò sí sísìtì kọ́ ọmọ mẹ́rin ló dì mú tatanazzalu alayhim al-malaika àwọn mẹlẹ́kà ti tuni lójú wọn sọ̀kalẹ̀ wá bá wọn. alla takhafu wala tahzanu pé ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ibi tẹ́ ẹ dojú kọ ní ìsìn torí pé filẹ̀ ayé sílẹ̀ ẹ̀yin náà dé rọrùn ẹ dára sáré ẹ má bẹ̀rù ntẹ́ bà níwájú wala tahzanu ẹ sì má ṣe bára jẹ́ ẹ má bọ̀kan jẹ́ lórí ntẹ́ fi sílẹ̀ sẹ́yìn ẹ kí ni tó tó kù ibi tó ń lọ wọn ni má bẹ̀rù má fòyà má yìnkà èyí tó fi sílẹ̀ sẹ́yìn wọn ni má bọ̀kàn jẹ́ má bàrà jẹ́ mo rò pé yé wa sọ ìdí ni tó jẹ́ pé ọkàn tí wọ́n balẹ̀ púpọ̀ àwọn olùmọ̀ nípa wọn ni alla takhafu ay fima tastaqbilunahu fi mustaqbalikum wala tahzanu fima tad'una min dunyakum wọ́n ní tonti wípé ilé ayé náà téèyàn bá ń fi sílẹ̀ ẹ̀rù fífi sílẹ̀ ọba yẹn àwọn nǹkan kan wà tẹ́sí pé lè bàyàn lẹ́rù téèyàn fi sílẹ̀ nílé ayé wal yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dhi'afan khafu alayhim falyattaqullaha wal yaqulu qawlan sadida ọlọ́run ọba wa ó láwọn ẹni tó ṣe pé ńgbà tí wọ́n bá kú ẹ̀rú ọmọ ọba àwọn tí wọ́n bá fa àwọn ọmọdé kéékèèké tí ò tí ì tójú bọ́ sílẹ̀ wípé àwọn èèyàn táwọn ò fi sílẹ̀ pẹ̀lú wọn lè yàn wọ́n jẹ nínú dúkìá àwọn táwọn ò fi sílẹ̀ káwọn náà ṣe dọ́gba lónìí lórí dúkìá àwọn ẹni táwọn náà dálá lórí dúkìá àwọn lónìí ìdátẹ́lẹ̀ ìbáyé wa nǹkan tí màá bá ẹ̀rọ tún wà tó ìwà àtìlẹ̀ ayé sílẹ̀ ṣùgbọ́n kí ló dé tán fi ní ẹ má bọ̀ kàjẹ́ wọn nítorí pé bíbọ̀ kàjẹ́ ní máa pọ̀ jù fẹ́ni tó bá fẹ́ tí ó kù lórí tí ó fi sílẹ̀ ńlẹ̀ ayé ìbẹ̀rù ńlọ ọ̀pọ̀ jù tó ń ti pé ń ti máa báyàn lọ́kàn jẹ́ náà bẹ́ẹ̀ nu bí tó ń lọ bá lálùkì yá àmà àmọ́ bẹ̀rù ọ̀pọ̀ jù torí kó ọmọ tí ó ṣẹlẹ̀ sí ọ. àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ wa sọ fún wọn pé ẹ má bẹ̀rù o nípa ń tẹ́ bá ń wájú ẹ sì má bọ̀kàn jẹ́ o nípa ń tẹ́ fi sílẹ̀ sẹ́yìn. wa rí o ìgbẹ́ ìrà àlìjẹ́ náà alìjánà tó ṣe pé ọlọ́run bá ti ṣàdéhùn rẹ̀ fún yín alìjánà tó ṣe pé ọlọ́run bá ti ṣàdéhùn rẹ̀ fún yín ẹ rí wọ̀ ẹ dákun ìdùnnú ò lékún fún àbí ò lékún ẹnìkan wá ní ṣé àwọn mẹlẹ́kọ̀ ọmọ sọ bẹ́ẹ̀ fún yàn kéèyàn tó kú ni bẹ́ẹ̀ ni èdè wọn àmọ́ sọ téèyàn fi lè dáhùn téèyàn fi mọ̀ tí wọ́n wí èdè tọ́lọ́ mọ̀ pọ̀ gbọ́ náà ni èdè tó ṣe pé tọ́ọ̀ bá ti gbọ́ ọlọ́run mọ̀ ọgbọ́ náà ni wọ́n rò pé yé wa èdè wọn sọ kọ́lọ́jà bí ìbá ṣe pé tí ó dìgbà náà kí òun sì dúró dọ́gba tó bá ti dúró dọ́gba èdè tí wọ́n sọ kọ́ lọ́jà pẹ̀lú ògbọ́n náà ọgbọ̀n tí wọ́n bá ń sọ fún ọ. wọ́n tún máa sọ fún wa pé nahnu awliya'ukum fil hayati dunya wa fil akhirah àwa lẹ́ni yín láyé àwa náà sì lẹ́ni yín lọ́run. walakum fiha ma tashtahi anfusukum nínú àlùjánnà ìntẹ́mi yín fẹ́ bà pàdé ńbẹ walakum fiha ma tad'un gbogbo ìntẹ́mi bá ń wá iná lẹ́ bà pàdé nínú àlùjánnà gbogbo ntẹ̀ ntọrọ lẹ́ẹ̀rì gbà nínú àlìjáná gbẹ̀tẹ́lẹ̀ ìbáyé wa a rí pọ̀ yẹ ká dúró dọ́gba nítorí pé ìdúró dọ́gba a máa jẹ́ yàn ọ́lá ìdúró dọ́gba a máa jẹ́ kárílé ayọ̀wọ̀ ìdúró dọ́gba a máa jẹ́ ìsọfúnyà níbi àti wọlé ìrílé ìbànújẹ́ ìdúró dọ́gba a máa lé ní jìnnà sáti wọlé ìyà ọlọ́wọ́n bá má sì wá lẹ́ni ìyà ọlọ́wọ́n bá tó sọ yìí pé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu fala khawfun alayhim àwọn ẹni tí wọ́n sọ pé ọlọ́run ọba ni olúwa wa tí wọ́n sì wáá dúró dọ́gba kò ní sí ìbẹ̀rù fún wa o ọlọ́run ní kò ní sí ìbẹ̀rù fún wa. suratul ahqaf aya kẹtàlá eléyìí ló fà lọ́lọ́run fi pa anabi muhammed sallallahu alayhi wa sallam lásìkò pé kò ní òdúró dọ́gba pé fastaqim kama umirt wa man taba dúró dọ́gba o gẹ́gẹ́ bá a ti ṣe kọ́ lásẹ̀ àti gbogbo ẹni tó bá túbá tó ń bẹ pẹ̀lú anabi muhammed صلى الله عليه وآله وسلم الإمام ابن رجب rajab wọ́n ní tó dájú ní pé tá a bá dúró dọ́gba tí ọkàn wa bá fi lè dúró dọ́gba nípa gbogbo tauhidi dúró tí ọkàn wa bá fi lè dúró dọ́gba nípa pé ń sin ọlọ́run ọba lóun nìkan ó sì jìnnà sí gbogbo ká máa ṣẹbọ sọ́lọ́run ọba nínú ẹ̀sìn gẹ́gẹ́ bíi tafsiri abubakar ní sadiq radiyallahu anhu tó túmọ̀ al-istiqama pẹ̀lú tawhid pé gbogbo ẹni tó bá dúró dọ́gba tọkàn rẹ̀ bá fi lè dúró dọ́gba lórí tawhid tí ń sin lọ́wọ́ ọba lónìkan tó sì jẹ́ni tó jìnnà sí ìṣẹ́bọsọ́ lọ́wọ́ ọba wa gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ pé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu àwọn ẹni tí wọ́n sọ pé Allahu ni olúwa wa tí wọ́n sì dúró dọ́gba ìyẹn ni pé annahum lam yaltafitu ila wọn ò jẹ́ni tó jẹ́ pé ọkọ̀ ojú sí nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọlọ́run ọba nìkan ni wọ́n ń sìn ó nìkan ni wọ́n dojú ọkàn wọn kọ́ nípa pé wọ́n mọ̀ á nípa apá mímọ́ bó ti ṣe yẹ kéèyàn ọmọ ọlọ́run wọ́n sì ń bẹ̀rù rẹ̀ bó ti ṣe yẹ kéèyàn máa bẹ̀rù rẹ̀ wọ́n sì ń gbé ọlọ́run ọba ga wọ́n ń gbangban rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe gbangban wọ́n sì jẹ́ni tí ń bẹ̀rù rẹ̀ wọ́n sì jẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n lẹ́ni tó ṣe wípé wọ́n rankan ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní dáadáa wọ́n sì jó nìkan ni wọ́n ń pè é wọ́n sì jẹ́ ẹni tó gbẹ́kẹ̀lé wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé ọkọ̀ yìí sí gbogbo nǹkan míì tó bá takò tọ́lọ́n àwọn eléyìí o ẹnikẹ́ni tó bá ṣe gbogbo ń tàwé istaqamatil jawarihu kulluha ala ta'atihi gbogbo oríkèérú wọn yóò dúró dọ́gba níbi àti máa tẹ̀lé tọ́lọ́ ẹni tí ọkàn rẹ̀ bá dúró dọ́gba tí ń ṣiṣẹ́ ọkàn gẹ́gẹ́ bó ti ṣe tọ́ bíi bíbẹ̀rù ọlọ́run ọlọ́run nìkan ló ń bẹ̀rù bíi gbígbé ọlọ́run ọba tóbi bíi nínífẹ̀ ọlọ́run bíi ríran kàntí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bíi gbígbẹ́kẹ̀ lọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá ń ṣe léyìí gbogbo oríkè yòókù yóò dúró dọ́gba o nítorí pé ọkàn òní malikul a'dha òní ọba fún gbogbo oríkè yòókù gbogbo oríkè yòókù ńkọ́ hiya junudul qalb ọmọ ogun ni wọ́n jẹ́ fún ọkàn ǹjẹ́ tí ọ̀gágun ti ṣe ọkàn tó ń bá ti dúró dọ́gba istaqamat junuduhu wa ra'aya gbogbo àwọn ọmọ ogun rẹ̀ náà dúró dọ́gba o gbogbo àwọn tí ń bẹ lábẹ́ àṣẹ rẹ̀ lábẹ́ àkóso rẹ̀ àwọn náà dúró dọ́gba torí de eléyìí wọ́n ní ẹ ṣàkíyèsí àkọ́kọ́ nǹkan tí kọ́kọ́ dúró dọ́gba tẹ́sí mà bọ́yá ọkàn èèyàn dúró dọgba àkọ́kọ́ nǹkan tí mà kọ́kọ́ dúró dọ́gba láàrin èèyàn nígbà tọkàn bá ti dúró dọ́gba òun náà la hàn èèyàn ẹ̀rì tí ahọ́n dúró dọ́gba nítorí pé ahọ́n turjumanul qalb ló máa ń tú àṣírí tó wà nù ọkàn ahọ́n kálukú ló máa ń tú àṣírí tó wà nù ọkàn látara ahọ́n rẹ láti mọ ìpèsè ìmánì wà lọ́kàn rẹ àbá ìgbàgbọ́ lọ́wọ́ àmbẹ̀ látara ahọ́n rẹ láti mọ ìpèsè ìpayọ̀ ọlọ́run wà lọ́kàn rẹ àbọ̀ dájú ni ọ́ ìpayọ̀ lọ látara ọkàn látara ahọ́n rẹ láti mọ̀ pé sólùrònú kúrò àdáni ọ́ni àbẹ́ni tó ṣe pé máa rọ́lú ẹ̀sẹ̀ ahọ́n ló máa ń tú àṣírí ọkàn òun náà ló sì máa ń ṣàlàyé rẹ̀ torí ẹ̀ tí ọkàn bá ti dá gbogbo oríkèé yòókù yọ̀ dá àkọ́kọ́ tí ó sì kọ́kọ́ dá ní ìgbà tí ahọ́n bá ti dá ní ìgbà tí ọkàn bá ti dá òun náà ni ahọ́n o ẹ̀ẹ́rì. Eh, al-istiqama al-istiqama tẹ̀rí yẹn ìdúró dọ́gba lórí ẹ̀sìn ìdúró déédéé lórí ẹ̀sìn kò sí ìfowórà o kò sì sí bínú jágbà kò sí ìfowórà kò sí bínú jágbà ẹni tó bá wu ọlọ́run ọba nínú àwọn ẹrú rẹ̀ ìlọ ọlọ́run ọba máa fún o ẹni tó bá wu ọlọ́run ọba nínú àwọn ẹrú ẹ̀ òun náà lọ́lọ́run ọba máa fún o gẹ́gẹ́ bọ́lá wọn bá wa ti sọ pé sayaqulu sufaha'u minan nas ma wallahum an qiblatihim allati kanu alayha qul lillahi al-mashriq wal-maghrib yahdi man yasha'u ila siratin mustaqim ọlọ́ni àwọn òkùnú èèyàn wọ́n máa sọ ike kí ló mú wa kí ló mú wọn kọ̀yìn sí kíbílà wọn tí wọ́n ń dojúkọ sí sọ láti tẹ́lẹ̀ ìyẹn Baitul Maqdis kí ló dé ní ìsìn tó jẹ́ pé káàbà ni wọ́n ń dojú kọ tí wọ́n pa Baitul Maqdis tì ẹ dá wọn lóhùn igbe tí ọlọ́wọ́n bá ní ibùlà àti ibùwọ̀ oòrùn ọlọ́run ló ní ibùlà àti ibùwọ̀ oòrùn ọlọ́run ló ní Baitul Maqdis ọlọ́run ló ní káàbà òun ní agbọn ibi tí Baitul Maqdis wà òun ló ní agbọn ibi tí káàbà wà òun ló wù tẹ́lẹ̀ lóníkà ẹ máa dojú kọ Baitul Maqdis òun ló sì tún wù ní ìsìn lóníkà ẹ máa ṣe kíni ká ẹ máa dojú kọ Káàbà abẹ́yìn ọ̀mọ́ta ní jọ́lọ̀ ni ọlọ́run ọba yìí fa'alun lima yurid ohun tó bá wù ló máa ń ṣe ó sì tún ròyìn ara rẹ̀ òun la yus'alu amma yaf'al wa hum yus'alun wọn kì í bi ọlọ́run ọba léèrè nípa àbùrọ̀mọ́ wa sọ pé kí ló dé tá a fi kíbìlà àkọ́kọ́ lẹ̀ tí wọ́n ń dojú kọ kíbìlà tuntun ẹ sọ fún wa wípé tọ́lọ́wọ́n ọba ìnibùlà àti ìbùwọ̀ oòrùn yahdi man yasha'u ila siratin mustaqim olùmọ̀ ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ <clears throat> lọ sí ojú ọ̀nà tó là gaara ojú ọ̀nà tó tọ́ àbí ọlọ́wọ́n bá wa fi wá mọ̀nà lọ sójú ọ̀nà rẹ̀ tó là gaara àwọn ẹni tí wọ́n jẹ́ mustaqimun tí wọ́n dúró dọ́gba wọ́n máa ń sọ wípé hum ala siratillahil mustaqim wọ́n ń bẹ lórí ojú ọ̀nà ọlọ́wọ́n bá tọ́ làgàrà torí rẹ̀ al-istiqama ó ní í ṣe pẹ̀lú ojú ọ̀nà yẹn ìdúró dọ́gba ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá máa fi mànà lọ sídìí kó dúró dọ́gba kọ́ máa kò fi ọlọ́wọ́n bá má kó jìnà sí tọ́lọ́wọ́n bá ní ká má ṣe nítorí dájú ni pé ọlọ́wọ́n bá ti gbé lórí ojú ọ̀nà rẹ̀ eléyìí tó dọ́gba ìgbà tó sì ṣe é pé nǹkan tí à ń pè ní ojú ọ̀nà tó làgàra tí ìdúró dọ́gba tó jámì fún yìí báyìí nǹkan tó ń wọ́n tayọ kárówó fìrà ni bákan náà kò sì ṣe é bínú jágbà lọ́dọ̀ ẹni tó lọ́wọ́ bàbá ti fún ìdí ni òun tá a fi gbọ́dọ̀ máa bẹ lọ́ọ̀ ní gbogbo ìgbà kọ́dákùn kó ṣàánú wa kó já lè dúró dọ́gba lórí ẹ̀sìn rẹ̀ kó já lè dúró déédéé lórí ẹ̀sìn rẹ̀ sẹ́lẹ̀yìn ti mà pé ń bẹ nínú àwọn ẹrú ọlọ́run ẹni tó ṣe pé níbẹ̀rẹ̀ ìgbésí ayé wọn àti ní ọjọ́ ọ̀sán ìgbésí ayé wọn wọ́n dúró dọ́gba wọ́n ń ṣe tọ́lọ́run wọ́n ń ṣe tànàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì ń jìnnà sí ń tọ́lọ́run ọba ṣe léèwọ̀ fún wa ṣùgbọ́n kù dẹ̀dẹ̀ báyìí tí wọ́n kú iná lọ́lọ́run ọba ní kí wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé yóò kúrò lórí ìṣedọ́gba tọ́pa ẹ̀sìn tì lójijì tí kò sì wá mú wọn lọ lẹ́yìn ọ̀sọ́ka tó eléyìí kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n náà wọ́n bá tí téèyàn bá ń bẹ ní gbogbo gbà téèyàn fi tì sọ́dọ̀ rẹ kó ṣàánú èèyàn kó jẹ́ èèyàn náà lè dúró kó èèyàn kó kéèyàn ó lè máa pa òfin ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí ó lè mú kí ọlọ́wọ́n bọ́ sọ̀yàn di ọ̀kan nínú àwọn ẹni tí ó gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí tó pè ní súrà tó ga jù nínú alukur'an yẹ bó ṣe sọ fún sàhábì eléyìí tánàbí pè é lórí sọlẹ ó pè é kọ dáhùn ìgbà tó wá parí sọlẹ tirẹ̀ ọwọ abánabi sallallahu alaihi wa sallam anábì lè tẹrí ní ìgbà tí mo pè ọ́ tó fi dáhùn ó ní sẹni mo wà lórí sọlẹ eléyìí ló mú mi má dáhùn anábì sallallahu alaihi wa ó ní sẹbọlọ ń sọ pé ya ayyuhalladhina amanu istajibu lillahi wa lirrasul. idha da'akum lima yuhyikum ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ̀dọ́lọ́n lóhùn ẹ̀dá nàbí sallallahu alaihi wasallam lóhùn ní gbogbo ìgbà tó lọ́wọ́ àbánàbí bá pè yín wá sí di tí ó sẹ̀mí ó lè mọ bẹ́ẹ̀ ní kó tún lórí pété ẹ bá pè mí lórí mo gbọ́dọ̀ dáhùn anabi sallallahu alaihi ọkùnrin yìí wá ń tẹ̀lé ń tẹ̀lé anabi sì ń jáde bọ̀ nínú mọ́ṣáláṣí anabi wá tó jẹ́ pé a'zamu suratin fil Qur'an ni òní súra tó ga jù nínú al-Qur'an ṣáájú kótó dikó ajáde kúrò nínú mọ́ṣáláṣí yìí arákùnrin yìí ní anábì wa ń tẹsẹ̀ márìn òun á ń òun rà ń fà sẹ́yìn torí pé ó ti ń sún mẹ́nu ọ̀nà ó ti ń sún mẹ́nu ọ̀nà ó ló sì sọ pé kí tó jáde kúrò nínú mọ́ṣáláṣí èyí tó túmọ̀ sí pé tó bá ti jáde kúrò nínú mọ́ṣáláṣí ńkọ́ ìní láǹfààní àti masúra náà mà mo ń rọra ń fà sẹ́yìn tèmi mo ń fà sẹ́yìn tèmi títí àfiwáfẹ jánuná wọn anabi sallallahu alaihi wasallam sọ pé ọkọ mi súra kan kátó jáde kúrò nínú mẹsàlásì òun sì ní súra tó ga jù nínú alukur'an anabi ní kí ni súra tó ké nínú sọláàtì rẹ lẹ́ẹ̀kan ó ní súra tó fatiha ó ní súra náà hadith yìí wà nù sahih bukhari tó níbí a rí súra tó fatiha súra tó ga jù nínú àwọn súra alukur'an ni tó eléyìí ẹ rí súra yẹn. ó lọ báyìí pé alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim. غير المغضوب عليهم ولا الضالين nígbà tá a ké dáàrin ani ihdina siratal mustaqim fi wọ́n mọ́nà lọ sí ojú ọ̀nà tó tọ́ fi wọ́n mọ́nà lọ sí ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà ká mọ òdodo lódodo ká sì dì má ká má sọ ọ́ lẹ̀ ojú ọ̀nà ká má bàjẹ́ níbàjẹ́ ká pàtì ká sì má ṣe má ojú ọ̀nà ká mẹ́sìn ọlọ́run lẹ́sìn ọlọ́run ká sì má ṣe bọ́lá ọba ti ṣe ń fẹ́ ká mọ ìranù wọ́n rà kásì pátì kájínà sí kámájọ kànú ẹni tí ọba àwọn ṣe má ojú ọ̀nà tani ojú ọ̀nà àwọn ẹni tí ọlọ́run ti pé dẹ̀ra rẹ̀ lé lórí ni fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim mina an-nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin wa hasuna ojú ọ̀nà àwọn ẹni tó ṣe yí pé ti pé dẹ̀ra rẹ̀ lé wọn lórí nínú àwọn anábì ọlọ́run àtàwọn siddiqun àti àwọn tó kúkú sójú ogun àti gbẹ́sìn ọlọ́run bá ga àti àwọn ẹni rẹ̀ eléyìí lójú ọ̀nà tàwọn ẹni tó bá ní alistiqama ṣé ẹ mọ̀ yín pé ìgbà tá a ti mọ̀ kó lọ́wọ́ ba ló lè fi yàn mọ̀nà lọ sí di alistiqama ìdí ni tó fi jẹ́ pé nínú ẹ̀sìn Islam ìgbà mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ ni mùsùlùmí ń tọrọ lọ́dọ̀ ọlọ́run o pé ìwọ ọlọ́run jẹ́ kí n ní istiqama ìwọ ọlọ́run sẹ́mi ní mustaqima ìwọ ọlọ́run jẹ́ kí n máa bẹ lórí ojú ọ̀nà rẹ tọ́tọ́ jẹ́ kí n máa bẹ lórí ojú ọ̀nà rẹ tọ́tọ́ nítorí wípé kò sí ìgbà tí àdánwò lè wá ìdí ni ń tọrọ ní gbogbo ìgbà pípé ọlọ́run ọbọ̀ sáàjì ká máa bẹ lórí ojú ọ̀nà tọ́tọ́ tọ́ a bá wò á rí i fi hàn wá wípé ó máa ń túmọ̀ sí kájọ́sìn فإذا كنت تدعي الإسلام تدعي الإسلام وأنت لا تعبد الله كيف تكون إذا مسلما ìwọ́n sọ pé mùsùlùmí ni mí mùsùlùmí ni mí èyí sì sin lọ́hùn báwo ló sì wá jẹ́ mùsùlùmí mùsùlùmí ni mí mùsùlùmí ni mí fala saddaqa wala salla ààrí onídìí káyọ̀sàká èyí sì sin sọ̀lẹ́ kayfa takunu idhan muslima ó lè jẹ́ mùsùlùmí o mùsùlùmí ni mí mùsùlùmí ni mí gbogbo tí islam mú wa wọ́n ló ń ṣe ó sì kàn bẹ̀ torí rẹ̀ alistiqama ó máa wá bí màánà alàìbáàdà gẹ́gẹ́ nabi isa alayhi salam bó ti ṣe sọ fáwọn èèyàn rẹ̀ pé inna allaha rabbi wa rabbukum fa'budu hadha siratun mustaqim dájọ́jú allah ó ní o allah òun náà lolúwa ti yín náà o fa'buduhu ó nìkan nìkan ẹ máa sìn o hadha siratun mustaqim ay ibadatullahi wahdahu la sharika lahu siratun mustaqim eléyìí ni ojú ọ̀nà tó làgàrà eléyìí túmọ̀ sí kíkà sí lọ́n lónìí kan ká má sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn ó máa ń jẹ́ siratun mustaqim bákan náà alukur'ani tún fi hàn wá wípé al-istiqama ó tún ń bẹ nídìí ká dúró ti ọlọ́run ká gbẹ́kẹ̀lé ká fọ̀rọ̀ wa mọ́ ká má ṣe jẹ́ ẹni tó ṣe pé ẹlòmíì la gbẹ́kẹ̀lé ká má ṣe jẹ́ pé la fẹ̀yìntì eléyìí ń bẹ nínú al gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá ti sọ pé ya ayyuhal ladina amanu in tuti'u fariqan minal ladina utul kitab yaruddukum ba'da imanikum kafirin. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم أنا بابا أنا داجو أنا نيا يلوا غودو تابا في للتلي أقواكو هنا أهل الكتاب أبا كتابية تابا في للتلي أقواكو ننوا تجد قوانا لنقورو سلانو ìlànà wọn lẹ́ ń tẹ̀lé yaruddukum ba'da imanikum kafirin wọ́n sọ yín di ni o lẹ́yìn ti gbọ́ lọ́wọ́ bá wọn náà rí wọn ikú gidi bàkàtà bí àlọ́rẹ́ rẹ náà ni wọn náà yí padà di Mr Timothy ju gbogbo orú wọn lọ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o ti ń jẹ́ mọ́ríyàm ọwọ́ àdì màríà ó yí padà ní látòrí délẹ̀ subhanallah sọ dáa bẹ́ẹ̀ òkùnkùn dáa bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́ọ̀ni tẹ bá tẹ̀lé apá kan nínú àwọn ahlul kitab tẹ́ ẹ̀kọ́ láti tẹ̀lé ti ọlọ́run tẹ́ ẹ̀kọ́ láti tẹ̀lé ti anabi muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń tanra rẹ jẹ́ pé ọkàn fẹ́ràn àwọn eléyìí ẹni tí wọ́n civilize ẹ̀jọ̀ lọ sí ibi tọ́lọ́wọ́ bá pèsè fún wọn lẹ́yìn ikú. yaruddukum ba'da imanikum kafirin wọ́n padà sọ yín di kèfèrí ni o lẹ́yìn tẹ́ ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n sọ yín di kèfèrí. wa kayfa takfuruna wa antum tutla alaykum ayatullah èsè èsè tẹ́ wàá lọ ya kèfèrí lẹ́yìn tó ṣe yí pé wọ́n ka alukur'ani sí yín létí ẹ̀ ń gbọ́ alukurani kí ló wá bẹ́ẹ̀ lọ sọ́ọ́ di kèfèrí ṣé kurani jọ òwe mi tí wọ́n ń kà ní wàlá wọn ò jọra wọn wọn ò jọra wọn wọ́n lè sọ fún ọ pé àìsáyà ọ wá lọ bá lúkà nígbà tí lúkà wá rí àìsáyà àwọn méjèèjì wá jókòó wọn jẹun ewu ló jọra wọn pẹ̀lú alukurani tá à ń ké inna anzalnahu fi laylatil qadr ẹni tí ọmọ túmọ̀ rẹ̀ gan ẹ̀rọ ọba yàtọ̀ sí ọ̀tọ̀ nǹkan àkùkà nanjal náwó nanjal náwó èwo ni nanjal náwó ìdí táwọn èèyàn fi mọ̀ tó mọ alukurani tí wọ́n ń kà sí wọn létí nu pé nanjal náwó ìgbọ́lọ́ sọ pé ìdájọ́lìjìlátìl èwo ni ìdájọ́lìjìlátìl sọ̀nà lọ́nà sọ pé bọ́ọ̀lù láti wá ìyá kẹsẹ̀ rí ẹni tó ẹ̀kọ́ ń káyà kúrò sí létí ó túmọ̀ sí pé kìí ṣe dáńdá ni torí pé ìgbọ́tún ara yẹ wàlúùmọ́ àti tẹ́lá pé tí bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó ní sí ìsìláàmù sílẹ̀ láéláé. torí pé ọmọ ká àwọn ọ̀rọ̀ kò lè jọ́rọ̀ èèyàn ọ̀rọ̀ Rabbul Alamin ni. ìwọ náà mọ̀ yìí pé eléyìí kìí ṣe kalẹ̀ nítorí sọ kalẹ̀ ni. mo rò pé kéèsì kéèsì kọ́ lọ́wọ́ sọ pé báwo lẹ́sẹ̀ ya kèfèrí lẹ́yìn tó ṣe pé ẹ gbọ́rọ̀ yé wa tó ṣe pé wọ́n ń kí eléyìí túmọ̀ sí kéńgà tó ń sọ pé àwọn ọmọ rẹ gbogbo wọn ya kẹsẹ̀ rí mọ́ ọ lọ́wọ́ ò wá mọ tó tiẹ̀ sí o nítorí ṣe lẹ́yìn ètò ìkọ́ni ilé ìwé ètò ìkọ́ni bẹ̀ ìgbọ́kúgbọ́ lẹ̀ máa gbọ́ ń bẹ̀ bí fújì bí jùjú fújì wá fújì yín jùjú já yín dànù ṣe wá sọ pé ẹ̀mọ́ jẹ́sìn tẹ́sìn náà nìyẹn ẹ̀ gbá ìkọ́ni káàtì ẹ̀gbẹ́ yẹn ò kápẹ́ ní àmàké ayé yìí fi hàn wá páyé tún bẹ fún yín bí wà antum tutla alaykum tutla mabni yẹn ẹgbẹ́ kẹsẹ̀ ti si yẹn ní káyọ̀ gbọ́ àlùkùránì kẹwàá ya kẹsẹ̀ rí kí ló tún á sẹ́kù àwọn ìwé náà wà rábàtà sí rẹ́díò ansẹ̀tì náà ṣe gbé sí àbí ò ṣe gbé sí kí nígbà tó ti pé wọn kí ayọ̀ Ọlọ́run fún yín wa fiikum rasulu tánàbí tún bẹ láàrin yín yẹn ni bíbẹ tánàbí ń bẹ láàrin wa ó tó kéèyàn fi ya kèfèrí ìsọ ńlá ni tó lè mú ya kèfèrí tánàbí wa ń bẹ láàrin wa lónìí àbíòsì anábì ti kú sallallahu wa ṣùgbọ́n súnà rẹ̀ ń bẹ àbíòsì ń bẹ gbọ́dọ̀ ya kó wọ́n wò pé ìdí ṣíṣe kèfèrí lọ́nà wà sọ kó wọ́n bọ́yá rí àlàyé tí ó yanjú rẹ̀ dànù fún ọ nínú alukur'ani àti sunna abáàní rí ntọ́ ọba rò pé wọ́n sọ fún ọ tó fi wá ya kèfèrí sọ wà á rí i pé ntí ó yanjú rẹ̀ ń bẹ nínú alukur'ani sì ń bẹ nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ìdí inú tó fi jẹ́ pé ìgbà tí àwọn ẹni tí wọ́n sú lójú tí wọ́n sì lọ́nà tí wọ́n bá ń wí ìsọkúsọ àti wíkúwì táwọn ẹni tó sì wọ́n lọ́nà fi rí wọn sì lọ́nà fáwọn ẹni tó ní mímà ẹ̀rín ó sì kọ́kọ́ pa àwọn onímímà kí wọn á ní tí ọwọ́ abàbàrà nu eléyìí náà tó wá jẹ́ pé torí ẹ̀ ló fi fẹ́ sínà èwo lè wónú èyí tí wọ́n sọ fún ọ yìí tó fi wá jẹ́ pé torí ẹ̀ ló fẹ́ kọ̀tọ̀ lọ torí à sọ pé kò sí bí okùn èké ó ṣe yí tó tólódodo ò lè fi àlòkù ọ̀bẹ gé dànù torí ẹ ọlọ́wọ́ bá ní wa man ya'tasim billahi faqad hudiya ila siratin mustaqim gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀ lọ́lọ́n tó bọ́ lọ́n dúró àti fọ̀nà má lọ ọ̀nà tó làgàrà a pé nínú ìtumọ̀ ká dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run ọ̀nà ni ká gbẹ́kẹ̀ lọ́lọ́run bákan náà ó wù mí láti jẹ́ ẹni tí ó dúró dọ́gba tí ó dúró déédéé nínú ẹ̀sìn ọlọ́run nínú àwọn nǹkan tó lè ràn yàn lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ òun náà ní wípé àwọn àkìlọ̀ tó lọ́n ṣe fún wa nínú alukur'an ìtọ́lọ̀ ní ká jìnà sí ká jìnà sí tẹ́bá ti ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ kó di mustaqima ọlọ́wọ́n bá ní walau annahum fa'alu ma yu'aduna bihi. لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما nínú sọ́rọ́tù nìsá àyà sixty six lọ́síwájú ọlọ́wọ́n bá ní tó bá ṣe pé ń tá a kìlọ̀ fún wa bí pé kí wọ́n má ṣe wọ́n jìnnà sí ni tó bá sì ṣe pé ń tá a kìlọ̀ fún wa kó rí pé àwọn ń ṣe wọ́n ń ṣe ni lakana khayran lahum eléyìí ọba jẹ́ kó ló lóore jù fún wa o wa ashadda tathbita kò bá sì jẹ́ kó ló lágbára jù lámúnidúró ṣinṣin lórí ìlànà àtọ́lọ́ wa idhan la ataynahum min ladunna ajran azima ìbá ṣe pé wọ́n á ṣe léyìí ni àwọn ọlọ́wọ́ bọ̀ bá fún wa ní ẹ̀san ńlá o wa la hadaynahum siratan mustaqima ọlọ́run ni mo búra ikú àbátún fi wọ́n mọ̀nà lọ sójú ọ̀nà tó la gaara sọ eléyìí túmọ̀ sí wípé gbogbo ẹni tí ń bá ń fẹ́ láti jẹ́ ẹni tí ó jẹ́ mustaqima fìdí nílẹ̀ kó jẹ́ ẹni tí ń ṣe ntọ́lọ̀ ní kò ṣe kó sì jẹ́ ẹni tí ń jìnà sí ntọ́lọ̀ ní kò má ṣe. nínú rẹ̀ ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹni tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó súnmọ́ kó jẹ́ kọjá mustaqima ọlọ́wọ́n bá ní fàámà lẹ́dínà amanu billahi wa àtàsọ́mù bẹ́ẹ̀ fasayudkhiluhum fi rahmatin minhu wa fadl wa yahdihim ilayhi siratan mustaqima nínú sọ́rọ́tù nìsa yìí kan náà one seventy four lọ síwájú ọlọ́wọ́n bá ní àwọn ẹni tó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ tí wọ́n sì bọ́ ọlọ́wọ́n bá dúró ọlọ́wọ́n bó mu ọwọ́ nù kẹ́kàn látọ̀dọ̀ rẹ̀ àti àjùlọ yóò sì fi wọn mọ̀nà lọ sójú ọ̀nà tó lagara tẹ́lẹ̀ ìbáyé wa kò sí bó ṣe jẹ́ ẹni tó dúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run táwọn gbanugbanu ò ní gbanu sí ọ táwọn yọ̀tìyọ̀tì ò sì ní yọ̀tì sí ọ ẹnikẹ́ni tó bá dúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run tí ń ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó ṣeé ṣe kí wọ́n sọ ọ́ lóko kí wọ́n ní o ti gba kinní kan mẹ́sìn. wèrè ni wọn ń pè wọ́n lè lò ti gba wèrè mẹ́sìn wọ́n lè alakata alákatakítí ni ọ àwọn òkúkú máa fi títí rí mú wá ee ẹ bá wọn kéésì ọmọ yẹn ọmọ orí ọmọ máa ń dàrú lọ àwọn sì àwọn fura ríra wọn àwọn fura ríra àwọn làwọn ń sẹ́sìn ọlọ́wọ́n bá ó sì Muhammad ó sì fẹ́ jẹ́ pé tó ṣe torí ẹ̀ka dúró dọ́gba jama ó máa ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n sọ wá lórúkọ oríṣiríṣi àwọn wa gbọ́dọ̀ ti torí orúkọ tí wọ́n sọ wá yẹn ká má dúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run ọba wa torí pé anabi sallallahu alaihi wasallam gan wọ́n gbà ipe olódodo ni wọ́n sì gbà ipe anabi sallallahu alaihi wasallam tó ṣe fọkàn tán ni wọ́n sì sọ pé dájúdájú wèrè ni ọ́ innaka la wèrè ni ọ́ sọ àwọn wa ń kọ́ wọn á gbé ọdún yẹn ẹ alákatakítí ni yẹn o àwọn nu o àbí òye àwọn atiláwí kí lẹ wí gan tí wọn fi lẹ ti wí tòbí ó sì máa bọ ọlọ́kọjá nù kódà kìí ṣe nílẹ̀ tiwa yìí nìkan kìí sì ṣe ní nàìjíríà yìí nìkan ní gbogbo àgbáńlá yìí gbogbo ẹni tó bá di ẹ̀sìn mú tó dúró dọ́gba lórí ẹ̀ wọ́n máa sọ wọ́n ló kọ́ ni kódà ní Saudi yẹn àwọn ẹni tó bá di ẹ̀sìn mú tí máa ń ṣe dáadáa ó lò kọ̀ọ̀kan tí wọ́n máa fi pè wọ́n wípé alimọ̀tọ́wà alimọ̀tọ́wà ìyẹn ni kí olùtẹ̀lé tọ́lọ́ ìyẹn ni wọ́n fi ń bú yànnu bẹ́ẹ̀ náà ni ní gbogbo àwọn diwalul khalij bí àwọn kuwait bí àwọn imarat bí àwọn qatar ẹni wọ́n ti sẹ́ mọ̀tọ́wà mọ̀tọ́wà kí àwọn ìyẹn ni pé wọ́n olùsẹ̀sìn látara arúgbà rẹ wọ́n tún ní pẹ́rù ẹ̀wúrẹ́ wọlé mọ̀tọ́wà àbí òye wa. <laughs> so kéde kí wọ́n yàn ọ́ àwọn ànú àwọn ànú ọ̀bùrú. so eléyìí ó túmọ̀ sí pé ó ní sáláì jẹ́ni tó yẹ kí wọ́n fẹ́ sọ lóko etí bàbá àti yẹ ọ̀sọ́ kò sí wàhálà wọ́n sá ti jọ jẹ́ pé torí tọ́lọ́n ló ń ṣe ń ṣe tó ń ṣe. ṣé wọn náà fẹ́ fún wọn ni àwọn tó yẹ kí wọ́n kó mílíkì padà fún ya wọn mílíkì olóko fún ya wọ́n lọ ra pík mílíkì kan fún ya pé gbogbo ọmú tó mu láyà rẹ̀ irọ́ lásán ta ló ṣe bẹ́ẹ̀ rí irọ́ lásán irọ́ lásán aláìyín gan àti bàbá àti ìyá àtọmọ ẹsẹ̀ kínni al-istiqama ẹ̀dúró ní ẹ̀sìn ọlọ ẹ̀dúró dọ́gba ní ẹ̀sìn ọlọ tọ torí ẹ náà ló ṣe jẹ́ pé nínú hadithi ta kà yẹn hadithi Sufyan ibn Abdillah níbi tó ti sọ fún anabi sallallahu alayhi wa sallam kánàbí ọ̀sán kankan fún nínú ẹ̀sìn Islam tóun ní bí ẹnì kankan mọ́ lẹ́yìn rẹ̀ wọ́n ní kul amantu billahi thumma istaqim àsìmọ̀ pé lẹ́yìn bẹ nínú jawami'ul kalim eléyìí tọ́lọ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó sì wá dúró dọ́gba sọ pé gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó dúró déédéé alimam muslim ológun àdìsí wa àwọn olùmọ̀ sọ pé àdìsí òun tọ́ka sí wípé al-imanu i'tiqadun wa qawlun wa 'amal al-iman. i'tiqadun wa qawlun wa níta ń pè nígbàgbọ́ òdodo àdìsọ́kàn ni o àti níta ń wígbó orí ahọ́n wa àti níta ń fi ń o níta ń in one ọkàn òsè yọkù kéèyàn wá sọ pé bẹ pẹ̀lú òun ó ní lọ́kàn rẹ̀ pọ́lọ̀ nìkan la tó sìn kò sẹ́lómi tó tó sìn yàtọ̀ sí wàá sì máa wí jáde lórí ahọ́n rẹ̀ o wàá máa sin so torí pé wọn sọ pé kul amantu billah wọn sọ pé sọ pé mo gbọ́ náà bá gbọ́ lásán ṣùgbọ́n ànábì tún ní kọ́ sọ yìí kékeré ni istaqim lẹ́yìn náà dúró dọ́gba máa fẹ̀sìn yẹn ṣiṣẹ́ máa fi ṣe wàhù yẹn ṣe fún ṣe máa ń ṣe nílùú kan wíyá ọlọ́dún náà wọ́n ó ní naam naam bá o ẹ̀ sọ pé gbọ́ náà bá gbọ́ àwọn ṣe ìmánì náà dàtàrí agbọ́dọ̀ rí ṣe ìmánì kó di pé ẹ̀jẹ̀ ni tó gbọ́ náà bá gbọ́ ẹ sì rí i pé nínú àyà náà innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu àwọn ẹni tó ń sọ wípé Allahu ni olúwa tiwa lẹ́yìn náà fún àwọn adúró dọ́gba wọ́n dúró déédéé wọ́n sin lọ eléyìí ni. torí ẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa ká máa yẹra wa wò ní gbogbo gbà sáà ní istiqama àbá ní istiqama gbogbo tí wọ́n sọ fún wa látijọ́ yìí sáà ń lò wọ́n àbá máa lò wọ́n. àbá àwọn rólé apá kan dápá Ewaduru sí ni ẹ wá masha allah la quwwata illa ami àmì ẹ wá fi gbogbo ń tọ́gbọ́ tí fi ṣiṣẹ́ kò tí ì rí kan mú nínú ẹgbẹ̀rún tọ́gbọ́ sẹ́yìn pé mùsùlùmí sòṣùgbọ́n ẹni tó ṣe pé bí ṣe ń gbọ́ nílò bí ṣe ń gbọ́ nílò bí ṣe ń gbọ́ nílò insha allah istiqama ni àìdá ń bẹ nínú tá à ń ṣe a sì pé àìdá ni tì dáadáa ń bẹ tá à ti ṣe a sì pé dáadáa ni ká máa ṣe ní tí wọ́n ń pè ní istiqamana ní tí wọ́n ń pè ní torí délé ẹni tó bá wá rí tó ọ ó sì pọ̀ kó gbìyànjú láti mójútó ètò ti rí kó sì gbìyànjú àti máa ẹni tó bá torí pé fẹ́ rí díẹ̀ lọ́dọ̀ kó bẹ̀rẹ̀ sí ní jìnnà sí tó mú fúyẹ́ kó bẹ̀rẹ̀ sí ní sí tí ó jẹ́ kí istiqama rẹ̀ kó túnbọ̀ tẹ̀wọ̀n sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ akramakumullah ẹnìkan wà tó jẹ́ pé sọláàtì tiẹ̀ ìgbà tó bá wù ló máa ń ṣe ìdákúrekú ni kìí ṣe sọláàtì àfìgbà tó wù ṣé wọ́n pè léyìn ní mustaqim wọn ò ní pè ní mustaqim o torí pé ẹni tó fi sọláàtì sílẹ̀ tí èsì àfìgbà tó bá wù kìí ṣe mustaqim ni wọ́n máa ń pè léyìn ẹni tó ṣe pé ramadanat bíi mẹ́ta ọwọ́ àtọ́jẹ tí ó gbà ó sì lọ́nà wọn bó jùn ṣé mustaqim wọn ń pè yẹn kìí ṣe mustaqim kìí ṣe ẹni tó dúró déédéé yẹn tó ṣe pé ọgbà ó fi ó ní tó ń bó ń dúpẹ́ mustaqim bẹ́ẹ̀ náà ni ẹni tó fi tí kì yọ ṣé mustaqim ni wọ́n pè lé yẹn kìí ṣe mustaqim ẹ adúrò owó tẹ kó jọ ẹ kékeré bá ní kẹ́ bẹ́ẹ̀ náà ni alhaj ẹ wò àtìgbà tí ọlọ́run àti gbòyìn lásìrí tẹ ẹ lágbára láti lè lọ́ọ́ máa ṣe hajj láti lọ́ọ́ ṣe hajj tẹ ẹ kọ̀ láti lọ́ọ́ ṣe kò sí istiqama nínú àìlọ́ọ́ ṣe hajj yẹn al-amru bil ma'ruf wan nahy 'anil munkar ẹ̀rí pé yẹn ń ṣe bàjẹ́ ẹ̀ sì kọ́ fún ẹlẹ́ẹ̀fẹ́ sọnù ṣé istiqama nù ẹ̀ ṣe istiqama pé yẹn ò ṣe dáadáa ẹ̀ sì pa pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ ìsọnù ṣé istiqama nù ẹ̀ ṣe istiqama torí délé ẹni tí ó ń ṣe gbogbo rú àwọn ilé àlè pé ní mustaqima ẹni tó ṣe wípé ọ̀nà tí ó fi ọ̀nà tí ó fi rẹ́pù àwọn ọmọ ọlọ́mọ ní wá gbogbo ìgbà bí ó ṣe rẹ́pù àwọn obìnrin ní máa wá ṣé mustaqim lélẹ́yẹn àbí òye wa ó jáde sáwọn èèyàn lórúkọ àfà ó gbà kẹ́ báwọ̀ ó sì fi dọ́gbọ́n ta àwọn ọmọbìnrin wọnú ilé ṣé mustaqima nu ṣé istiqama ni ẹ kìí ṣe istiqama kìí ṣe istiqama ó ń kú síìtì ó ń kú tìrẹ́bọ̀ táwọn ọmọ ọlọ́mọ ó tara bí òfin àwọn mú sílẹ̀ istiqama ni wọ́n sọ pé èèyàn ní istiqama bẹ́ẹ̀ jẹ̀má bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé láti inú yàrá rẹ̀ yóò ti máa yọjú wo àwọn obìnrin tí ń rìn òwò lóde ṣé istiqama ni kìí ṣe istiqama nìyẹn torí pé wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ bá ń rí ọ báwọn èèyàn ń kọ́ bí wọ́n ò rí ọ ó tilẹ̀kùn má rí òun ò wòkú wò ṣé istiqama nù kìí ṣe istiqama ẹ̀zẹ́rì ẹni tó ń ṣe zina láì tí ì níyàwó ṣé istiqama nù kìí ṣe istiqama ẹni tó ti wá níyàwó kan ṣé istiqama náà nù kìí ṣe istiqama àbí òye wa kìí ṣe istiqama wọn ni òun mọ́ lọ́n lálá foríjì ló fi ń ṣe ṣé istiqama yẹn kìí ṣe istiqama ọ̀ wàá mọ̀ ní shadidul iqab ọba tó le koko ní ìfọwọ́jẹ ẹlẹ́ṣẹ̀ níyà bákan náà ẹni tó ṣe é pé àárín àwọn obìnrin láti ní gbogbo gbà àárín àwọn obìnrin ní gbogbo gbà tutorial tutorial pẹ̀lú àwọn girls kìí bá àwọn ọkùnrin ṣe tutorial yàrá tutorial baba divo baba tutorial ẹ lọ́wọ́ ọlọ́wọ́ ṣé ìsìnkọ́ máa ń èsì istiqama o àbí òye wa Ese istiqama ọlọ́run sì mọ bí ṣe ń múru wọn yọkàn fẹ́ dìde nsòkòtò ọba fàyà sàhùlẹ̀lẹ̀ ẹ̀yìn sì máa ń tọ́wà lẹ́yìn nsòkòtò fàyà àdúpẹ́ fọlọ́ torí ẹ̀ kò sí istiqama ọmọ yẹn wọ́n tọ́ ẹ pé gbogbo gbà obìnrin yóò máa gbé ká èyí ti rí ìwé jẹ́ onímọ̀ fúrẹ́ǹ rẹ̀ ni ṣé istiqama nù. e ìsìtìkọ́mà ẹ̀ tún wà lọ yàn lè máàmù le dákun lọ yẹ irú eléyìí ṣé lè lọ yẹ ẹ fi jẹ lè máàmù ẹ wá ká má fi títí ń bá wọn á fẹ́ máa lọ ok bye bye bye bye bye bye bye bye èsì ìsìtìkọ́mọ̀ ike torí pé eh, àmọ́tọ́tà tún pàdé ń gbèsè ayé máa wá ń bíjọ ẹ̀yà wá ń fọ́tò papọ̀ ṣé ìsìtìkọ́mọ̀ o o wọ́n rẹ jẹ o hmm, wọ́n yàn yín lásojú aṣojú àwọn èèyàn ọkùnrin wa ń bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá ní ẹni pàdé orúgàjọ́ orúgànjọ́ dilẹ̀ mọ́ bíi two to five thirty bí ìpàdé àwọn ológbò ni two to five thirty wọ́n á tilẹ̀kùn má rí àwọn obìnrin olóbìnrin náà bẹ́ẹ̀ o wọ́n á gbé ẹ sista alágbájá ẹ lọ kó tí wá ẹ bùrọ̀dá alágbájá ẹ̀yẹ lọ wá búrẹ́dì wá bí ọkọ àti ìyàwó ara wọn wọ́n ní ọwọ́ ti wọ ọwọ́ ni. fèsì kọ́ máa irọ́ lásán wọ́n ti wá lè máa ṣe irú nǹkan lóko ẹ̀sìn pé ẹ̀sìn làwọn fẹ́ gbé lárugẹ ẹ̀sìn rọ́ọ̀wù lẹ fẹ́ gbé lárugẹ ẹ̀yin àṣebàjẹ́ burúkú yìí tí zina fi wọ ọbẹ̀ tí bùrọ̀dà fi kì sísítà mẹ́lẹ̀ tí sísítà fi tẹ̀dí ilẹ̀ fún bùrọ̀dà. sọ́ọ̀rọ̀ Islam òun náà wàá bàjẹ́ yọ bàbá náà rí bàbá náà rí náà bàbá náà báwo ike ẹ àtijọ́ ìtẹ̀ àtijọ́ wà ń bẹ̀ ẹ ti di nǹkan kan náà nǹkan kan náà kọ́ àtọ́bí wáwo kí ẹ sọ́kọ́ àtìyàwó. sẹ́sì kọ́ máa nù à kí ẹ sẹ́sì kọ́ máa ẹ dákun ẹ lọ sọ́ra o. bákan náà. àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dáa àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dáa ṣé ìsìnkọ́mù ń bọ́ bẹ́ẹ̀ wọ́n gba àlùsùn náà làwọn àmọ́ bàbá tó ń parí fáyọ̀ lẹ́yìn wọ́n ti gbẹ̀tẹ̀ lẹ́yìn bàbá tó ń parí fáyọ̀ wọ́n ti gbẹ̀tẹ̀ lẹ́yìn sún làwọn àgbà ìsìnkọ́mù ń bọ̀ mo rò pé gẹ́tì ẹ̀. Aha, sínú àtọkọ wa yìí pé díkìrúkà àkàkà bí máa yẹ kẹrọ sísọ nípa ọmọ ẹ̀yà rẹ ntí ó kórira tí ò ní fẹ́ gbọ́ ìní wọn máa sọ lẹ́yìn rẹ̀ ó sì sọ pé wọ́n ń kọ́ ahlu sunna ni ọ́ ahlu bídí àti ti rí nígbà tó ti kọ́rọ̀ ẹ̀yìn ni wọ́n máa sọ gbogbo ìgbà tí ọba tí ìwé ẹ̀yìn sọkọ̀ gbádùn. ṣé ìsìkọ́mà náà lélẹ́yìn kìí ṣe ìsìkọ́mà kìí ṣe ìsìkọ́mà wàláhì ṣé ìsìkọ́mà náà lélẹ́yìn wọ́n fowó dán ọ wò ọjẹ́ ó ní àtàwọn tẹ́lẹ̀ ọ̀tọ̀ náà ni and among the jama'a ah you are only among the jama'a. so sẹ́sì kọ́ ọmọ náà lélẹ́yìn bàbá imam ó sì lọ bá akápò mẹ́sálásí pé èrè ló ti wà nù àkáǹtì náà rí wọ́n ló tó iye báyìí sáwo iye báyìí nù ẹ̀ ó sì kó fún un. so ńgbà tí ọ̀rọ̀ wa di pẹ́ǹtùká pé gbogbo ya ń bi akápò wọn á ṣẹ́jú sí imam baba ṣé kí n ṣírò tì ma ṣé kí n ṣírò tì ma <laughs> àwọn yẹn ni ọ̀rọ̀ tẹ́ ń fi àpèjúwe sí òye wa ẹ sọ ká gbọ́ bàbá yìí ló ń gba ilé ayé owó pé mo gbà á èmi gẹ́gẹ́ bíi imam <laughs> pé ọ̀dà ń jòlẹ́ àdàpadà ẹni dàpadà ẹni tí o bá sì sọ̀rọ̀ ànú yọ̀ bá lọ ẹ́. ṣé ìsìkọ́mọ àná ń wọ̀ wọ́n sọ pé babaláwo ni ọ́ ṣé ìsìkọ́mọ wọn bá lọ apààyàn so gbogbo orí eléyìí ẹ̀rí pé kò sí ìsìkọ́mọ ń bẹ ní ìgbésí ayé wa irú rẹ̀ pọ̀ láti máa sọ pé àní ìsìkọ́mọ àní ìsìkọ́mọ wọ́n tó sọ̀rọ̀ díẹ̀ ó ti pé alùsùnà ni ọ́ alùsùnà ni ẹ bá gbé sórí skéèlì ẹ̀rí pọ̀ dára nínú àwọn ọ̀wà ṣé súnà ẹ dúró náà ṣé súnà ní ṣe pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí nǹkan kan ni. gbogbo ajẹ́ pé gbogbo wà gbogbo pálapàla gbogbo rágbàrágbà gbogbo rágbàrágbà gbogbo ségesège ẹ̀fọ́ yóò sì pọ̀ ṣe súnà ṣe súnà nìyẹn ó yẹ wálé ẹ̀kọ́ kó wá kí ni Before you can even protest to call yourself one among ahlu sunna. síbẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn lórúkọ kó ń ṣe súnà ó sì lọ bá àwọn ọmọ nípa àwọn afẹ́fẹ́ bàbá sì dunnú pé tọ́ masha Allah lọ́kọ̀ irú àwọn tó ń fẹ́ kí wọ́n fẹ́ mọ náà nì wọ́n wà láwọn ṣe akudu nígbà ṣe akudu èlò lẹ́sàn-án sọ́dá àké ó ní àjọ àsọyépọ̀ pẹ̀lú ọmọ yín yóò ti wá mọ́ ọmọ sọ́dọ̀ yóò ti mú sọ́dọ̀ yóò ti tójọ́ mẹ́ta kan ó lè tó oṣù mẹ́fà omi oṣù mẹ́sàn yóò máa bá ọmọ ọlọ́mọ lò yóò máa bá a lò yóò máa bá a lò ńgbọ bá yá ó ti rí ní ti ń fẹ́ yóò bá lò wọn fẹ́ má sọdọ àkí wọn ń mi ní san nítorí bá rò pé máa ṣe kó o ṣe sẹsìtì kọ́ ọmọ nù ó lè ó lè o sẹsìtì kọ́ ọmọ nìyẹn pé sẹsìtì kọ́ ọmọ ẹ Islam lójú jẹ́ o ẹni tó bá wọn kó n fẹ́ ṣe tọ́lọ́run bí wọ́n ṣe ń rí àpíáránsì rẹ̀ pẹ́ ni ọlọ́ọ̀ni ẹ jẹ́ kí wàá rẹ̀ náà ti ẹni ọlọ́ọ̀ bẹ́ẹ̀ sẹ́ rí àpíáránsì rẹ pé ẹni tí ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ni ẹ jẹ́ kí wàá wà náà kọ́ kọjá stamp pé àwọn eléyìí kọ́ wọ́n ń tẹ̀lé ta nàbì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ borí tẹ́ bò wá lẹ́yìn obìnrin masha allah la quwwata illa wàláhì ẹlòmíì tí o ti máa how beautiful they are sẹ́wọ̀n kejì báwo àṣẹ ọlọ́ọ̀ ni ìgbà tẹ́ tẹ́ láṣẹ ọlọ́ọ̀ ẹ ọ́gìlì pọ̀ nínú àwọn obìnrin ó sì di beautiful látàrí pé ṣe kíni ńlọjì báwo tí ọba yí ọ tí wọ́n rí ìwòwò dì sí irọ́ lásán so ẹni tí ńlọjì báwo yóò tún arẹwà sí i èyí tí ọ̀rọ̀ àrárá yóò wá dúpẹ́ náà ní pàṣẹ́ntéèjì kan nílẹ̀ rẹ̀ àwọn obìnrin tí wọ́n rí àwọn obìnrin tí ńlọjì báwo inú tiwọn náà ṣe ń dùn pé ah ẹ wo sista alágbádá ti beauty nígbà tí ń lo jilbab òun náà bá gba jilbab tó ń gbà tí wọn gba jilbab tán kí ló wáá dé ó fi jẹ́ pé ẹ̀ ń wọ jilbab ìwà yóò sì yàtọ̀ síta àwọn ọmọ tí ń rí hòhò sọ́dà bẹ́ẹ̀ sọ́dà bẹ́ẹ̀ àní jilbab lẹ́lòmíín wọ̀ tí ń fi lọ́ọ́ ṣe zina a'udhu billah wọ́n sọ pé ẹ ẹ òun ṣe zina but after all ẹ ọ̀bọ̀yà àwọn jẹ ládùn pa àwọn máa fẹ́ra àwọn náà. ẹ àwọn ẹni tí ń rìn lòlò kí làárọ̀ wọn kí ni wọ́n wá àà ìmọ̀ ti kọ́ ọ̀rọ̀ wọn wípé ni at-tariqu al-muyassaru zina ojú ọ̀nà tó rọrùn ni ó wá ṣe zina o sọ wá da kí wọ́n wá máa kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bẹ́sìn Islam pẹ̀lú jilbab tọ́jà ìpè eléégún gan bẹ̀rù rẹ wọ́n ń pọ́n ọ lé nítorí jilbab tó wà lọ́rùn rẹ̀ gbogbo ẹni tí òun ẹsìn torí jìlbáàbù tó wà lọ́rùn rẹ̀ ah alájà ẹ̀kọ́ dáná alájà ẹ̀kọ́ dáná ah ẹ̀kọ́ dáná. wọn ò jẹ́sẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tí ń rìn òwò kékeré tọ́wọ́ adúmbẹ̀ ọmọ àlè ọmọ ata ọmọ ọbú. fẹ́ẹ́ fún gbogbo ogún àlè ẹ̀ kìnnì kan gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ ní èkú tí wọ́n mọ̀ rìn wò àmọ́ ọ bí wọn bá pè ọ lálàájà ó ní náà wọ́n sì lè pé kìnnì kan tó máa wí ná ná nìkẹ́ni ná ná máa ń sọ mi ọ pé o ká ti sọ ó kọ́ o èsì kọ́ dáràn tí wọ́n mo rò wa a sọ pé mùsùlùmá mùsùlùmí bìnrin wọn ti ní wọn lè sọ pé sísítà subhanallah àpẹẹlẹ náà tún nípa pé sísítà ẹ̀kọ́ kọ́ kálukú ní jẹ́ àpẹẹlẹ ní sísítà kúdírà ní ń jẹ́ so gbogbo ń níbẹ̀ ọwọ́ agbẹ́ rẹ̀ a'udhu billahi ẹ̀kọ́ dábẹ́ o ṣé istiqama nu ṣé istiqama ni ẹ o ok kí ló dé tó jẹ́ pé gbogbo ọjọ́ lásán skirt and shirt lọ́ máa ń wọ̀ tó bá dijọ́ júmọ́ à ọ wà wọ jilbab ṣé istiqama nu naam ta ló sọ pé kọ́ ọmọ wọ̀ ọjọ́ yòókù ṣé sọnù ni ó lòun sá fún sọnù níjọ́ yòókù àmọ́ kò sí sọnù ní ọjọ́ jumua subhanallah ṣé istiqama nìyẹn ṣé istiqama o bákan náà àwọn ẹni tó jẹ́ pé jìlbáàbù tí wọ́n bó ń fò ní bó ń fò gbogbo ojúgun wọn lọ́wọ́ à ń ta yìí ṣé istiqama nu ṣé istiqama nìyẹn bákan náà àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa jàǹbá àwọn èèyàn owó tí ó ti bọ́ sí wọn lọ́wọ́ ní ẹsẹ̀ haramu kò sí istiqama ń bẹ kò sí istiqama ń bẹ ṣé istiqama ni wípé afẹ́ afẹ́ jíjà gbé ẹ̀sìn Islam àmọ́ pẹ̀lú òkà àtàdó àti àwísẹ́ àfọ̀sẹ́ ṣé istiqama nù <laughs> ó túmọ̀ sí pé ńgbà tá a bá rí ìrìn náà kí lápò ọ̀rọ̀ síláṣí àdó náà ṣé istikọ́mọ̀ yẹn ṣe istikọ́mọ̀ istikọ́mọ̀ ni pété máa ń jà pé fẹ́ gba ìtọ́ kan kẹ́ ẹ máa ṣe bídí àgbà náà pé ẹ yà ṣe kìíní kan four hundred and fifty ọ yẹ ṣe kìíní kan one thousand ẹ ká ṣe kìíní kan nine nine nine nine nine nine nígbà tá a bá ṣe tá a borí náà ni ṣé istikọ́mọ̀ nu pé tá a máa wọn àkàkọ́ kò burúkú abidí aláìsí ara wa ṣé istikọ́mọ̀ ni ẹ ṣe istikọ́mọ̀ ọ̀jọ̀ máa mo rò pé yẹ wa gbogbo ìgbà istiqama náà yóò máa wà ní. aha ṣé istiqama ó ń bẹ nídìí kọ́ jẹ́ pé àdádálẹ̀ láti máa jẹun baba aládàádálẹ̀ kò sí istiqama ń bẹ kò sí istiqama nu ká máa jẹ pẹ̀lú ẹ̀sìn ká máa ta àwọn èèyàn jẹ lórúkọ ẹ̀sìn kọ́ jẹ́ pé náà láà máa fi jẹun ìjàmbá kò sí istiqama nínú rẹ̀ bákan náà ká máa fálè káyé kò sí istiqama nínú ẹ̀ ká mọ òdodo lódodo ká kọ̀ láti tẹ̀lé kò sí istiqama nù eléyẹn torí délé wọn nítorí pé níta jẹ ni àwọn òsì fẹ́ láti máa ẹ àbí òye wa so nítorí ẹ agbọ́dọ̀ máa parọ́ a'udhu billah ó wà nínú hadith láti ọ̀dọ̀ Abu Umama al-Bahili radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó istaqimu. ونعما إن استقمتم وخير أعمالكم الصلاة ولن يحافظ على الوضوء إلا المؤمن رواه ابن ماجه بسند صحيح النبي صلى الله عليه وسلم يدو دقباو ẹdúró déédéé onídìí ẹsìn ọlọ́run o àwọn àṣẹ ọlọ́run ẹ tẹ̀lé o àwọn tọ́lọ́ ní kẹ́ ẹ ẹ jìnnà sí o ìǹtọ́ dáa iná ni ń tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ bá dúró déédéé lórí ẹ̀sìn ọlọ wọn bá bu ọ wọn bá sọ ọ lóko wọn bá sọ ọ lẹ́nu àbí òye wa anabi ni fi ọlọ́kàn balẹ̀ pé ń tọ́ da ló ń ṣe nígbà tí wọn bá ti dúró déédéé nídìí ẹ̀sìn ọlọ a ti mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó sì pé látàrí kó dúró déédéé nínú ẹ̀sìn ọlọ lọ́kùnrin lóbìn tí wàhálà ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn òbí rẹ̀ ọ̀nbẹ nínú wọn tó fi lé dànù ọ̀nbẹ nínú wọn ẹni tó fi dá sùkúù rẹ̀ dúró wọn bẹ nínú wọn ẹni tó fi tún ní kọlọpọ ọbọ mú wọn bẹ nínú ẹni tó ní wọn bọ sọ sátìmálé àmọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn kọ wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun Ọlọ́run àwọn náà ni wọn padà wá borí ẹ rí i pé ń gbà mí látàrí pọ́n máa dáa tí wọ́n fi ìyà jẹ tán sí gbogbo ẹ̀ bàbá àti ìyá àti gbogbo aráalé wọn náà wà á mánà àwọn náà dúró déédéé ń di ẹ̀sìn Ọlọ́run torí pé àwọn ọmọ àwọn làwọn bí islam bóòlù sí wa fẹ́ mọ̀ ń parẹ́ àwọn lọ à àìmọye mímọ̀ jù lọ ọmọ òdúró ẹ̀yin dúró sójú kan náà ọmọ ń wá ti lọ sí ìdánilẹ́kọ̀ọ́ kankan kí lọ fi ṣe tó báyìí làwọn bàbá lọ gbọ́rọ̀ ọlọ́run gbogbo táwọn gbogbo wọn kàn tó kọkà lẹ́yìn wọn ń gbà wọn lọ àṣàlátù wọn máa dá wákà àwọn ọkùnrin náà ó lè jẹ́ pé bíbí díà kan ni wọ́n máa lọ ọmọ yìí sì lọ gbọ́dọ̀ àwọn ẹ̀kọ́ ọlọ́nfẹ́ lẹ́yìn ọlọ́nfẹ́ yìí ọlọ́nfẹ́ yìí ọlọ́nfẹ́ yìí kọ́mọ́bà àtìbárẹ́jọ́ fún efi ṣiṣẹ́ etí ọ̀dà etí rẹ̀ ọmọ wa ń da ẹ wá ń pè àwa la bí ọ sínú Islam ó lè mọ Islam jù wá lọ yóò sì mọ jù yín lọ torí ẹ̀yìn ọmọ nǹkan kan pa rẹ̀ jó kọ lọ torí délé anábì ní ntọ́ da alẹ́ ṣe tẹ́ ẹ bá dúró dọ́gba tẹ́ ẹ bá dúró déédéé nínú ẹ̀sìn ọlọ́n ntọ́ da alẹ́ ṣe ọlọ́n lè anábì sallallahu alaihi wasallam èyí tó lóore jù nínú sẹ́yìn ni as-salah èyí tó lóore jù nínú sẹ́tàǹsì sílọ̀n oníkíni as-salah ẹnì kò sì ní mójútálù àlá àyàfi múmìnì ẹnì kò ní mójútálù àlá ń ṣe ṣe dáadáa àfi múmìnì Ibn anabi sallallahu alayhi wa sallam wọn pa wá láṣẹ nínú àdéhìí yìí pé ká dúró dọ́gba a sì ti rí ní ti ń jẹ́ ìtumọ̀ dídúró déédéé nínú ẹ̀sìn ọlọ àwọn nǹkan tí ọlọ́run ní a sì ká máa ṣe ètò ní ká máa ṣe ká jìnnà sí àmọ́ ká kíyèsí o nínú ṣíṣe yìí àṣejù ọgbọ́dọ̀ sí ń bẹ̀ o àṣejù ọgbọ́dọ̀ sí ń bẹ̀ o torí pé nígbà táṣejù bá ti wọ bẹ̀ èèyàn ò ní gbaládàmọ́ ojú ọ̀nà àti parun nù iyyakum wal ghuluw anábìíní ẹ sọ̀rọ̀ àfúntà yẹn nù àlà fa innama ahlaka man kana qablakum al ghuluw torí ta yẹn nù àlà ló kó parun báwọn ẹni tó ti síwájú yìí ìdúró dọ́gba ni wọ́n ní adúró dọ́gba ká dúró déédéé ń di ẹ̀sìn ọlọ́run àmọ́ kìí ṣe pé ká ṣàṣejù àṣe ètò kò ráyè dọ́dọ̀ wa. àti ètò ọ̀gbọ́dọ̀ ráyè dọ́dọ̀ wa àpèjúwe rẹ̀ ònlẹ́ni tó ní a ṣebí sọ̀lọ̀ wá márùn lọ́rọ̀ ni a máa ṣe méjì lòun máa ṣe ń àti ètò nù. lẹni a márùn kéré àdọ́ta lòun máa ṣe lójúmọ́. ìṣèdọ́gba òní márùn kò ní tẹ́tì pàtó sọ pé márùn lọ́rọ̀ a mójútó kò ní tẹ́tì. ilé ìjẹba kò gbọ́dọ̀ sí kíni tayọ kókósẹ̀ tó tó ti tayọ inú náà ló ti gbẹ̀san àlékún wọ́n wá sọ tọ̀ o so léyìn wọ́n ní ojúgun àbí àbí ẹ̀kọ́ ni wọ́n wá ní tọ́wọ́ ni pé tí ò ní kí ni wọ́n ń àṣejù ẹnìkan á sọ pé ah, tó wọ́n máa gbá títì ni kí ni wọ́n á pè lẹ́yìn àti ètò nítorí ẹ̀ ìṣèdọ́gba rẹ̀ kí ni kọ́ máa ló gígùn bí ọba wa bùkù bẹ́ẹ̀ lọ kọ́ gbọ́dọ̀ ju kókósẹ̀ lọ. mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ sì wá ìsìn Islam ti ṣe wí ni. Ànábì sallallahu alaihi wasallam ni ẹ dárùn gbèsè ẹ máa fa àrùn mú yín ẹ fi ya pàṣẹ àwọn kèfèrí. kọ́ dárúkọ sí ìṣedéédé nù kọ́ ọmọ sáà kí àṣẹ ètò kọ́ ọmọ ẹni ọmọ létí límú àṣẹ ètò eléyìí ló sì nù naam alhamdulilayi arántí kò sí nù istiqama ẹ̀rẹ́ ló ọmọ gbẹ ọ àṣẹ kù pé ti pè màwa náà ní kíni. pé bóyá àfa àbí alòsùn náà yọ àkùdókù rondo báyìí ẹlòmíì tún gbẹ wọn tún park road wọn gbẹ bí gbàtà ńlá títì àbí òye wa gbogbo àwọn máa mójútó gbogbo ń ó díẹ̀ díẹ̀ ó fẹ́ẹ́rẹ́fẹ́ ṣé súnà ṣé irọ́ lásán ànábì sọ̀rọ̀ lọ́sàn ẹ fi ilẹ̀ ṣe ẹ fi ilẹ̀ ni ẹ máa ẹ máa ṣe kí ni ẹ máa ha ṣé ẹ máa ha ni ẹ ẹdín irun mú yín kù ẹlòmíràn á fi ilẹ̀ yọ wá di ìpele lórí ìpele lórí ìpele lórí ìpele pé irun mú ni science eléyìí sẹ́yìn ọ̀fẹ́lẹ́ yìí àṣejù ni o wọ́n ní wọ́n ní ọ̀fà kó ọ̀fà kó dínkù kó dínkù ìwọ́ wá jẹ́ pé ọwọ́ àfi lẹ́gẹ̀lẹ́ máa bíi táwọn ọ̀mùtí wọ́n ní táwọn bá mutí pé èfófó orí ọtí òun tó bá yí àwọn ní irun pé yẹs pé báwọn ọ̀daràn ti ríre o so torí di eléyìí àwọn nǹkan tí wọ́n ní kó mójútó mójútó ètò wọ́n ní kó mójútó mójútó lè jẹba o ní hadith tí abdullahi ibn amr ibn al-aas tó gbà wá wọ́n ní mu'adh ibn jabal ọ̀fẹ́ rìnrìn àjò ọwọ́ abánabi wa muhammad sallallahu alayhi wa sallam oníbàá nabi sallallahu alayhi wa sallam awsini wọ́n fẹ́ kọ́ sọ kọ́ ọ pa mí láṣẹ pẹ̀lú ntọ́ yẹ kí n máa ṣe anabi ni u'budullah la tushrik bihi shay'an allahu nìkan ni kọ́ ọ máa sìn o wọ́n fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ qaal ya rasulallahi zidni onírè anabi mò ń tó fẹ́ sí anabi ni idha sa'alta idha asa'ta idha asa'ta fa ahsin gbogbo gbàtọ́ bá ti hùwà ìdá tún hùwà rí lẹ́yìn rẹ̀ má jẹ́ ọpẹ́ má jẹ́ òjìnà tó o bá ti sa ìdá báyìí ṣe dáadáa lẹ́yìn rẹ̀ qala ya Rasulullah Mu'adh tún nílẹ̀ anabi zid ẹ bá ń fi kún anabi ni istaqim wa li tuhsin khuluqaka dúró dọ́gba dúró déédé kò sì tún ààrẹ sí dúró déédé kò sì tún ààrẹ sí Abu Abdillah al-Hakim olùgbé àdìsí jáde nínú tírà rẹ̀ ó sọ pé hadithun sahih lórí ìdí ẹlẹ́yìn ní ìparí àríkú al-istiqama ó ní í ṣe pẹ̀lú ká máa sin ọlọ́wọ́n ọba lónìí kan ṣoṣo ká máa ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn pàápàá sísìn ọlọ́wọ́n ọba lọ́kan àti jíjìnà sí ashirk eléyìí ní al gẹ́gẹ́ bí Abubakar radiyallahu anhu bó ti ṣe túmọ̀ rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ó bá dúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run kò ní jìnnà sí tawhid yóò wá jìnnà pátápátá sí ashirk yóò jìnnà pátápátá sí ashirk kò sí istiqama fún gbogbo ẹni tó ń ṣe awo lórúkọ pé mùsùlùmí lòun kò sí istiqama fún gbogbo ẹni tó ń ṣiṣẹ́ àṣàṣì lórúkọ pé mùsùlùmí lòun kò sí istiqama fún gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ìyẹn wò lórúkọ pé mùsùlùmí lòun. a lè ní ẹni tó ní al kọ́dà iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti sọ wọn di tí ò ní islam ma. mo rò pé yé wa al àtún àti tòhídì níjọ́ ń lọ al ó sì ní í ṣe pẹ̀lú ká pa gbogbo jì bákan náà al ó ní í ṣe pẹ̀lú wípé àwọn àṣẹ bá èmi ọha á lè ma àti di tọ̀hídì mu ń lè ma àti pa ṣírkùtì àfi kí n ní mà àfi kí n ní mà nípa kí ni ń sìn gan tí ń fi jẹ́ pọ́lọ̀ nìkan mò ń sìn kí ni ó sì lé mi jìnnà sí ṣíṣẹ́ bọ́ sọ́lọ̀ nínú ẹ̀sìn mò ń bùkátà rẹ̀ púpọ̀ ìmà bí n bá lè wálé ẹ̀kọ́ kí n sì máa gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ bí n bá lè máa wálé kí n sì máa jìnnà síbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ tí n bá sì lè ráyè láti lọ máa gbọ́ ìkíní kejì rẹ̀ kí n sì má sahun àti wọ́wọ́ ra ibi tí wọ́n ń ká àwọn ẹ̀kọ́ yẹn sí kí n lọ gbọ́ ètí ọ̀bá wa yé wọn kí n máa gbìyànjú láti béèrè al-istiqama ó ní í ṣe pẹ̀lú ká pàṣẹ ọlọ́wọ́n ọba mọ́ ọlọ́wọ́n ọba mọ́ ni ọlọ́wọ́n ọba wo tó ṣe pé sánmà méjèèje àti ilẹ̀ méjèèje àtẹni tí ń bẹ nù wọn àtẹni tí ń bẹ láàrin wọn ní ọwọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ìṣe la kéré la gbẹ́ntì gbogbo ilẹ̀ méjèèjì àti sánmà méjèèjì àti gbogbo ẹni tí ń bẹ nù wọn àti gbogbo ẹni ń bẹ láàrin wọn ìṣe la kéré la gbẹ́ntì la dà gẹ́gẹ́ bí ọmọ anáàgún tó kéré lọ́wọ́ ẹnìkan nínú wa tí ò sì fojú lásán rí àyàfi ká lọ wá telescope bẹ́ẹ̀ ni gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àti gbogbo ẹni tí ń bẹ nù wọn lórí lọ́wọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọlọ wọn bá tó wá tóbi tó gbangba báyìí ìní ọ̀pá wa láṣẹ pẹ̀lú nǹkan kan lápá àṣẹ níbo la fẹ́ sáwọ̀ náà rí àwọn tá a là á rò pé wọ́n lè gbà wá lẹ̀ lọ́wọ́ ọlọ́ọ̀ torí délé àṣẹ ọlọ́ọ̀ tó lọ́ọ̀ fi pa wá ń bẹ nínú al ìpè ká ṣe kínní ká máa mójútó ìtọ́lọ́sí ni ká máa ṣe torí dáadáa tiwa náà ni ń nínú istiqama ìpè ká ṣe kínní ká jìnà sí i a sì gbọdọ̀ jẹ́ ni tí wọ́n máa wò yín wà òun tí wọ́n jẹ́ sè ń sọ òun gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ kama jẹ́ sè ń sọ òun gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ sè ń sọ òun kò ní mú wa ní alistiqama alistiqama ní í ṣe pẹ̀lú pé ibi tá a dojú kọtọ́jú dodo àgbọ̀dọ̀ kó ń bẹ̀ gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu anhu ti sọ bákan náà alistiqama ó ní ẹni tí kìí ṣe ń tẹ́ ń ṣe ń torí tọ́lọ́ laysa mustaqima wọn ò ní sọ pé lẹ́yìn ní istiqama gẹ́gẹ́ bí Uthman ibn Affan radiyallahu anhu ti ṣe sọ. al-istiqama ó ní í ṣe pẹ̀lú pé ká máa ṣe gbogbo ntọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lé lórí gbogbo ntọ́lọ̀ ṣe lọ́rùn àyàn ká máa ṣe gẹ́gẹ́ bí Abdullah ibn Abbas radiyallahu anhuma bó radiyallahu anhu oní ya ma'shar al-qurra istaqimu faqad sabaqtum sabqan ba'ida fa'in akhadhtum yaminan wa shimala laqad dalaltum dalalan ba'ida Hudhayfa ni ẹ̀yin olùmọ̀ ẹ̀dúró dọ́gba o torí tẹ́ ẹ bá dúró dọ́gba ẹ jẹ́ ni tó síwájú ní ìsíwájú tí ẹ fi jìnnà sí gbogbo èèyàn yẹn ni pé àlà àlà tí ọbẹ̀ láàrin yẹn àtàwọn èèyàn yòókù yọ pọ̀ tẹ̀ ẹ bá dúró dọ́gba ṣùgbọ́n tó bá yẹ pé bẹ́ẹ̀ ti ń sọ̀tún lẹ̀ ń sòsì tẹ́ ẹ̀ dúró dọ́gba àjẹpẹ́ ṣìnà ní ìṣìnà tó yẹ kó náà jìnà kọ́lọ̀ ọ̀bọ ọmọ sì wà lẹ́ni tó ṣìnà. ìdí táwọn fi sọ wípé àwọn ń bá àwọn olùmọ̀ sọ̀rọ̀ ó ní pé olùmọ̀ làwọn èèyàn wò kọ́ sí ó ní wọ́n gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n fi ń ṣèwà o èyí ti rí tí wọ́n wọ ayé àtùpà tó ṣe pé inú rẹ̀ yóò ṣókùnkùn biribiri àtùpà fara yìí inú tiẹ̀ sì ṣókùnkùn biribiri bákan náà alimam ibn Taymiyyah rahimahullah ó ní a'zamul karama luzumul istiqama ètò gáàdì nínú nǹkan àpọ́nlé tọ́lọ̀ máa ṣe fẹ́ ru òun náà ní kẹ́rù kó dúró ti ìdúró dọ́gba kéèyàn dúró ti ìdúró déédéé nínú ẹ̀sìn

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. نعم الحمد لله إن جالس مواني مستقيم أبي مستقيمة مستقيم مستقيمة تبا صمني مستقيم أبا صوني مستقيمة yóò máa bẹ nínú àwọn orúkọ tó jẹ́ makruha àwọn orúkọ tó ṣe kó akórira lima fihi min tazkiya torí àfọmọ́wà ń bẹ̀ madaba sọmọ ní mustaqim ẹni tó dúró dọ́gba mustaqima ọmọbìnrin tó dúró dọ́gba so ìsàfọmọ́wà ń bẹ̀ àwọn olùmọ̀nìkà ṣeré àìsàn pé gbogbo kọ́ tó bá ti ní àfọmọ́ àfọmọ́ báyẹn ní tó dáa jù ní ká má fi sọ̀mọ́. So, ohun tó dáa jù ní ká má fi sọmọ so eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ o náà lẹsẹ rí pàánù sallallahu alaihi wasallam irú àwọn orúkọ bá àwọn ó yí wọn padà ó yí wọn padà sáwọn orúkọ míì wọn ní ọ̀nà wo alẹ́yìn náà àwọn orúkọ àwọn sàhábà wà àwọn abdullahi abdulrahman abdulsalam abdulrahim abdulmalik abdulkudus abdulwahab abdulqahhar abdulmuhaimin gbogbo ẹ wà kí ló dé tí ewu ẹ̀yìn ẹ kàn máa wá àwọn ọkọ̀ kan tó strange sódà ló ń sọ pé masha allah wọ́n wá ní ẹsẹ̀ masha allah nù abdulmuhaimin abdulqahar abdulfatah abdulwahab so gbogbo rẹ lẹ́yìn àwọn làwọn orúkọ tó lọ́lá jù tó dáa jù tó nílá dáa jù so irú àwọn eléyìí ẹjẹ ká káwá yóòzù máa kọjá pé à ń sọ àwọn ọmọ wa bákan náà àwọn orúkọ bíi ahmed bíi Muhammad Mahmud Hamad Hamad irú àwọn orúkọ báyìí náà wọn bẹ inú àwọn orúkọ tó kí ló dé tí ìwú àwà bákan náà orúkọ obìnrin orúkọ àwọn sàábìbìnrin pọ̀ kí ló dé tí ìwú wa orúkọ àwọn ẹni rere lóbìnrin ọ̀pọ̀ kí ló wa. irú àlè lọ́yẹ̀ káwá kọ̀ọ̀kan strange fún lè kí ó ti jẹ́ wọ́n lọ́nà wo làwọn lè gbà láti fi tún obìnrin tí ń gbọ̀ kadà sí ah, àlàyé náà àlàyé náà láti fún gun ọ̀kadà o ìwọ náà sì mọ̀ pé kódà gígun ọ̀kadà kódà ìwọ náà sì mọ̀ pé kódà bóyá náà àbíjẹta obìnrin kan béèrè báwọn yẹjọ sá kí ló dé tá a jẹ ọmọ ṣé ẹ̀yin náà a síbẹ̀ náà wọn gígùn ọ̀kadà kọjá ẹni tó bá mọ̀ kọjá kọ náwó gígùn ọ̀kadà fóbìnrin bọ́ba da ẹ̀ dàpọ̀ ẹ̀ wá sálàyé nǹkan ẹ̀yọ̀ kẹtẹ́ lè sọ oníkẹ́ bọ́yá tó bá dúró tí máa ń wá mọ́tò ó lè pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ní dúró tí ò ní rí mọ́tò àìrí mọ́tò ó sì kẹsẹ̀ sí ó lóore fún ti kọ́kọ́ kadà lọ gbogbo àwọn bàbá ọlọ́kadà gan mọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn gan wọn ò ṣàdúrà pé kíyàwó tàwọn kọ̀ kadà ẹlòmíì gbàtó ṣe pé wọ́n gan alára kò ní dùn mọ́ pé kíyàwó rẹ̀ gùn kadà ẹlòmíì báwo ló ti wá tẹ ọlọ́run káwọn obìnrin olóbìnrin yẹn máa gùn kadà lẹ́yìn tiẹ̀. ẹ̀rí pé mi tó bá pọ̀ tó bá pọ̀ sọ pé ńlẹ́sìn tó wọ jilbab tó tó àbí òye yín ọwọ́ àbọ̀ kadà yọ wá sùn mẹ́yìn yóò sùn mẹ́yìn pé wọ́n fẹ́ kí orúkún òun kọ́ kan. arọ ọlọ́kadà ambọ̀sibọ́sì tó ń yọ kandi ẹ dàpọ̀ àwọn sẹ́yìn pẹ́lẹ́pẹ́ ah, ló ti dìnnà ìtàn ọ̀kadì orúkún ọ̀ká àwọn anìkìlọ̀ ọ̀dà àwọn anìkìlọ̀ ọ̀dà ń bẹ̀ kí ló tó fún òfun èèyàn kan lásán gùn wọ́n tẹ bírèkì ó dì ma ó ti kọ́kọ́ lẹ sẹ́mọ́lá òun tún máa ma tẹ bírèkì kpọ́n fẹ́ sí libo lọ́yàn rẹ̀ rí àwùjọ bi lẹ́ káwọn ọlọ́kadà ọlọ́pàá lọ o gbàgbé mùsùlùmí wọn máa ń sọ yẹn fún àbáwọn kòfàrò ti ń wà sẹ́wọ̀n káwọn lẹ́sẹ̀ bá àdàlù kòfòrè rẹ́m ọ̀ràn wọn dá o. àmọ́ ọ̀ràn tó kéré sí kúfúrú tí wọ́n bá ká jẹ́ wọn náà ya àwòrán rẹ tí wọ́n tó ń gbọ́ kadà ti sin wọ́ọ̀bìn yàwòrán rẹ kóbìnrin ni ọ́ ọwọ́ àlọ́ lẹ́tẹ̀ ọkùnrin kan dì kéésì rẹ kó ló wọn á lọ ilé ọkọ àbí òye wa wọn á gbé àwọn ìyàwó náà nìyẹn táwọn bàbá ọlọ́kadà náà wá tó wá ókè ókè ọmọ yẹn nu ti ń ń ọkọ rẹ wá gbọ́ tiẹ̀ bọ̀ àbí ọ̀bọ ọbọ ọnu tí sinmi òun ò ṣèyàwó mọ́ bẹ́ẹ̀ ni màná ṣé ẹ̀yin fẹ́rù ẹ̀ fún ìyàwó tiyín ni torí di eléyìí wọn náà tó ti wà ọkọ tó ń lọ dáadáa o òòró dáadáa o tí wọ́n mú lọ sílé bàbá rẹ̀ lọ́sàn-án gan ilé ìjẹ́bù ṣe jẹ́ ń bẹ̀ o. sọ fún kan bọ. wọ́n ní bọ́ ní irùngbọ̀n wà lágùn òkè yàtọ̀ sí irun orí sẹ́yìn ọ̀mọ́ bíi tí <laughs> irun orí tẹ́sí irun orí rẹ̀ ọ̀tẹ́sí bíi tó rí tẹ́sí so ebi irun orí lẹ pé irun gbọ́n sì bẹ̀rẹ̀ láti bẹ̀ bóyá bí ìdètí lẹ̀ ń béèrè pé bó ni ìdètí ẹ̀hẹ́n ìdètí ń bẹ nínú irun gbọ̀n ìdètí wá sí sàlẹ̀ inú irun gbọ̀n ni lágbọ̀n òkè irun orí nù ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ń torí di eléyìí kí mùsùlùmí ó mójútó fi ọlọ́run dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba là ń bẹ́ẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó ṣe dáadáa fún aláyàtọ̀ kìyàmà kó ṣe wá ní ọmọ àlìjẹ́nà sọláàtì làásùrì ò tí tó kálukọ́ lọ́mọ sí sọláàtì làásùrì mọ́ṣáláṣí wọn subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa